Yes, you're welcome to this platform. I call attention of important personality, that's the government of Nigeria and the IGP of Nigeria. Heavenly Father, Bola Fola Shadisi, thank you for this moment. I worship you, Lord, because of God. There is nobody like him from east to west, north to south, that every day exalted, be glorified forever in Jesus' name. I call myself, blood of Jesus, my daughter, my people, blood of Jesus Christ. Father, Lord God Almighty, I want to speak, Father, speak through my mouth. Feel me to present. Let everybody on my platform right now that are going to be listening to this, let them understand what I'm going to say. Father, Lord, let your spirit direct my tongue, direct my life. Direct everybody here and heart here in Jesus' name. Thank you, Father, because you answer prayer. Lord, I want you to intervene as well as I called into the power. I called the power, the authority of Nigeria. Also, I want you to intervene and let them take necessary action immediately. Thank you, Father, because you answer prayer. I worship you, Lord, because you are God. You are wonderful. Daddy Me, ẹ ṣé gan olówó orí mi, bàbá mi àti ọ̀gá mi. I worship you. Olúwa mo dúpẹ́ lórí ọmọ ẹ ṣé o. Bí ogun ṣe pọ̀ tó mo dúpẹ́ pé wọn ò ní borí mi, wọn sì ní borí àwọn ọmọ mi, wọn ò ní borí ilé mi, wọn ò ní borí àwọn olólùfẹ́ mi. Orílẹ̀-èdè Nàìjíríà dọwọ́ rẹ lẹ́ǹkan sí. Olúwa fún ara rẹ̀ gbàkóso orílẹ̀-èdè náà orílẹ̀-èdè Canada olúwa tìrẹ náà ni gbàkóso ibẹ̀ orí ayé mi náà tìrẹ ni gbogbo àwọn ènìyàn káàkiri àgbáyé tó ń fẹ́ràn mi tó ti ṣe mí ní oore níkọ̀kọ̀ àbí ní gbangba tí mi ò mọ̀ àti tí mo mọ̀ ọlọ́ba mi san wọn lórí náà ẹlẹ́dàá ṣẹ̀dá bá mi dáàbò gbogbo àwọn olólùfẹ́ mi pátápátá gbogbo àwọn tó fẹ́ ire tó sì fẹ́ tí wọ́n láìkí àwọn iṣẹ́ rere tí à ń ṣe ní àwùjọ kí àlàáfíà lè wà bá àwùjọ wa ọlọ́run ìjọ túbọ̀ máa bá mi fún wọn ní ìmọ̀ àti ìbẹ̀rù rẹ sí i ọlọ́run ṣàánú fún gbogbo wa thank you father because you answer prayer ọ̀rọ̀ tá a bá sọ lónìí jẹ́ kí àṣẹ gùn láyé àti ní ọ̀run ọlọ́run ìta bá dé ìrọ̀dé ìta bá tu ìrọ̀tù orí mi gbọ́ òní gbàbọ̀dé òní gbà tí kò ní gbà ta ìsàn a ìṣẹ̀dá mi àti ọmọ mi àti gbogbo àwọn olólùfẹ́ mi wọn ní gbàbọ̀dé bẹ́ẹ̀ lórí kò ní yí padà ẹrẹ́nu mi dun yóò dàṣe ó dàgbára bẹ́ẹ̀ gọ̀gọ̀ ló sì rí in Jesus powerful name we pray amen ẹ káàbọ̀ sórí ètò yìí I say no to killing I say no to terrorism I say no to bad things. Okay? I say no to killing, I say no to batting, I say no to terrorists. So you are welcome. If you are on this platform, please share and love and like. I know when you try to show some hatred, it shows that a lot of bad people are in our society. But now, I call Nigeria government and I call Nigeria IGP. So I go quickly, okay? And this disturbed me. I wanted to pray. You can see I wanted to come out and just preach according to the word of God in me, to do the things I normally love to do, preaching the gospel. But I noticed that um, I couldn't do that, and um, I have right not to do that for me to settle this before doing it. Okay? Because I noticed that a lot of people have been they've been doing many bad things to me. And I've been looking at them when it comes to times they tell you to forgive people, let go, let go. But this one, this morning, I want something, I want quick answer, and I know something will be done about it. Thank you as you are coming. Thank you so much. Nigerian government, thank you because you are going to do wonder. IGP, thank you, Lord, because I mean, thank I thank God for your life, our Nigeria IGP, because something is going to be done. I'm very sure. Yes, going something going to be done. Before I show you this, before I show you this, Um, many platform I notice that anytime they want to show my picture, anytime they want to do anything about me, it has been long. Uh, they always bring out my bad pictures. They spoil my name. When other people do bad, they try to rub it my name. When I tell them I'm not interested in some things, they want to force me into some things. And I can't all this as like forcing people. And that is how they force, they cause a lot of problem in our system back home Nigeria. When a lot of children, a lot of people don't want to join bad gang, they force them, they force them, they force them, they bully them, they trouble them, they frustrate their life, they miserable their life until they are forced to join whatever that is not even good for them and the nation. So, on this platform, this once some amebologists. You know, all these people, they bully me for fun. When I talk, they don't want me to talk. They gang me up. And that's why I call Iyabo Ojo also. Ah, because I, I discover and I notice that maybe it's going to be for him. I mean, for her because before kó tó di pé wọn akẹ́pàá roko ń sìn i will analyse them for you kó tó di pé akẹ́pàá roko láti kékeré la máa ti ń kẹ́pàá roko sorry to say tó bá dàgbà tó ẹbọ ló máa ń gbà mo gbàgbọ́ pé IGP wa náà wọ́n gbọ́ Yorùbá àti kékeré la máa ti ń kẹ́pàá roko tó bá dàgbà tó ẹbọ ló máa ń gbà on this social media i said it like a joke there is nobody under this heaven in Nigeria since i was born o oh, that they have ever bullied like me and President Bola Ahmed Tinubu i don't know although he's you know he's a politician he has he has built a lot of people so people they may have you know but me what really happened uh because after some time they will tell me oh Bola Auto Bola forgive people for this and that when you forgive people at time, they don't forgive themselves they go after you bullying you when you are doing good to people they book some people paying money they're going for you seriously And on my platform, I'm saying, I'm saying it authoritatively that I may forgive people. I may let go things. But you know what? If I tell you story, 20 stories, 50 would be true. Even the one they told me, if they said something to me, I will say this was told though. But if I tell you I witnessed something and something happened, it is true. I don't lie. I'm not saying I'm not only that now, but I don't lie. And this has caused me, if I'm not been speaking out, today maybe I don't know what will happen. Although despite that I paid for it seriously, I was being tortured, including my daughter, with it. Quite unfortunate, it's a sad thing. But at this junction, I think something must be done about this issue. Amebo, there's two, they have a lot of Amebo on this social media the, before those amebo gist amebo story amebo this amebo that they use uh, the king that is Onirisha as a DP I remember five years ago when I noticed when start when fight want to start on this social media a lot of people who fight all these riot people all these people terrorizing people systematically initiating that people yes You know, a lot of people believe that when you call people terrorists, they tell you maybe you want to bring people down. A lot of people are doing terrorists, yo. And those terrorists, they will never tell you that they are terrorists. People will also sending people to kill people because the assassins, people who destroy people's life, they also killers. They are also terrorists. They won't tell you that they are terrorists. Okay? If you are saying this, I believe the police will take note of this. They use um Kabiyesi Onirisha. Then I was seeing things. I called my, I came out that time. I said for Nino to be dragged into mud. That was what I said then. Because I always speak for him then. Because I believe he's our first class king in Yoruba land. And not from a royal family. Either he shows in my body, it doesn't matter. I, that's my belief, you know. And I said, okay, people need to drop the, uh, the picture of this king so that this king will not be rubbing the mud. And during that time, eh, that's when there's support another blogger going for him seriously. And I noticed that, okay, people using his picture for DP is not also good. You understand me? If I use President Bola Ahmed Tinubu in my DP, I don't because of that, I start going for people and you mm, rub his name in the mud. Like I live in Canada, if I'm a bad person today, I'll be in prison because the way they tell me, the way people go after me, You understand the way a lot of things are being written against me, lying against me. You understand me? I want to I want people to understand this. So, if I use anybody, if I borrowed not name, if I appreciate anybody, and I, I mean, I try to, even if they don't know me physically, and I try to use their name, I should not rub their name in the mud. I should not destroy their name. I must not be found in dirty place to bring good and good, I mean, a dignity to that name and the DP I carry. So, this uh, gist lover, I mean, gist lover is up out of it. I know enough reason you can see that I also blog me when they want to abuse me. They always abuse me. I don't, I don't mind them. I don't listen to them. Okay, because they also do that to president. They do that to ministers. In Canada here, a lot of people bullied our prime minister as well. In London, in America, they bully all the rulers. So I consider myself important also. So I don't talk about this, but this one baffles me. This one baffles me, and this is not first time. The first time I saw this was the uh, Elizabeth page, and um, and this is what I saw before I continue. You see? Do you see? Let me show it from the back. Ẹ gbé káàdì mi kúrò, ọmọ rẹ̀ kúrò bẹ́ẹ̀. Ẹ ṣeun but I'll listen. Only thing. Did you see this? This is Amebo or Gist Yoruba. And this person, all this, the other Amebo Gist, also use Iyabo Ojo's pictures after removing Oniricha's picture. I think they are removing Oniricha's picture out of those things now. They now replace it with Iyabo Ojo. I will show you now. Okay, they replace it with Iyabo Ojo you can see what is written here and when I when I screenshot this is a screenshot I screenshot it about around 4 a.m. today 4:36 a.m. that's about it's long time ago now that's in the middle ìdájí fẹ̀rẹ̀fẹ̀rẹ̀ early in the morning around that time you know to five in the morning Canada time and already right now we are nine nine something so almost six hours ago or five and a half hours ago. I shared this. I screenshot it. Okay. And this picture, and these people knows that I, I can never be fine in any abalis. I can never be fine with the, all this nonsense they're doing. You can see what they scrub. I'm they crop this. This is somebody's body entirely. And they can see the way they crop it. They put my head here. And this, you can see that what I speak against, I speak against diabolic people. You understand? Because I believe that they use human head, they use blood, they do many things. Ritualists, they are behind the ritualists. That what I believe. Okay? So I speak against this. And they can see what they do to me. I wasn't talking about them. And these people turn their themselves to terrorists on Facebook to shut up people's mouths because I say no to killing, I say no to terrorists. Most of the time, if I only pray and say no to killing and do things to just to send my message out and say no to killing, say no to terrorists, say no to batting. And people start systematically to drag me into some mud. So for me, they are using system for me to be shut up. And then I don't know today, I'm not yet in the position or where I suppose or what I think the place I, I believe I supposed to be. Like I don't have a church. I don't have so much crowd with me. But I don't know what can happen tomorrow. And also for my daughter. And what I wasn't doing. And people rubbing me with it. All these people, they are the one doing it. Okay? All these things, they rubbing, they putting my name. They are the one doing it. When they're talking about frauding people. They are be they be the one to fraud people. When they are killing, part of all these people we're talking about, they be the one to do such. I mean such thing. And they will be rubbing my name on this. So you can see, and this is this year. God forbid, I said that with my mouth. I cannot be friend, listen friend, because I've been of help to her when everybody was against her, praying for her. And then she came out to curse my daughter. And he didn't even cause my son that was complaining about that He's part of them in Nigeria. I'm a part of them in some things, you know. But he called me every time coming for my daughter. So I will not, I'm not saying this because the people will think I want to come, I want to support Lizzie. Read my lips, I'm a woman, not one, one woman battalion, alone with God, and I, I do my things just with God and with direction of God. I don't look at people's face. I talk when I feel like talking and when I ask permission and direction from Holy Spirit when he directed me. Okay? And this is what they do. And whatever on the social media are going to remain forever. It's like a writing, getting inspiration, and then you are doing a documentary. Okay? And I wasn't coming for this. The other day, this person also came under my platform. They bully me around. They come on my platform. They spoil my page. They do many things to me. Just for me to be shut up not to say some things. And for this, anytime they want to shut up my mouth, even when they try to restrict my page, they try to restrict my account, I will talk for the few people watching. I will say in my mind, either they love it or not. So, this is what they do. And I'm praying. And they know I hate all this. The people doing all this nonsense jargons, you can see what they do. I hate this. And this is going to remain on the system. I'm not a diabolic person. I'm not a ritualist. I'm not a killer. You can see what they do again that the lissy head was being cut off and they place it in the in my hand, Yeah, not my hand, in this person's body, and they put my face. This is total blackmailing. They blackmailing me. The last time, every time they want me to shut up about some things. When the father of my baby was died, when he died in, in South Africa, I was living in Canada. They put it on the full social media, wrote my name and my daughter's name that I killed the man, which I know nothing about. He's dead. I know that they kill him. I was in South Africa. When they do any bad thing, they mention my name. And all these people systematically, I believe that they are being sent by terrorists. Because I say no to terrorists, I say no to killing. Don't neglect all these bloggers and some people who going for people because when you want to when you love to say the truth they make sure you want to do good right things even to the system of Nigeria they make sure they curb you they make sure they go after you they make sure they destroy every good thing you want to do this is a bad thing and on this on this one he said don't try because I love you these days somebody is telling me that he loved me and he put this on my neck they will tell you systematically because they know that if they start abusing me I may say, say that. The other day, the same way they, they blog me, blog my daughter, and they be doing this to my daughter for the past five years on this social media. When my, even my daughter was even a minor. And go and check it out. I never caught, I never blocked anybody wrongly, bringing people children, or putting 10 dirty things on their head, or body shaming them. I have never done that. The day I do something about um, kí Malik mi ò bu mi ò dẹ̀ sọ ntí ẹni tó jẹ́ tó ń gbélé ẹ̀ tó sọ ni mo sọ ntí wọ́n dẹ̀ ṣe títí wọ́n fi disturb mi tó fi pa bàbá ọmọ mi and nobody will tell me not to talk and these things have been the habit and the system of all the majority of these celebrities they do many bad things in society and they want to call people not to speak out because they want the country to be in bondage And when people are doing evil and they want people not to talk about it, that to tell you they want to continue and to continue to destroy the system. And after destroying the system, they point finger into another person. So, Nigeria government, do respect, your excellency, torí pé tí n bá ti rí nǹkan kan, tí n bá rí wọn sọ mọ́ yín tí ò bá yé mi. I come out and say this. Nigeria IGP, this is I want because tó bá yá ń and I notice something. Let me just bring out the the video. You can see, I'm not the one in the body. You can see what they do. They've been doing this to me for the past one year. Esabod is the first person that blog, I mean, that do this. Also, eh, this um, Amebo also do the same thing. They've been doing it about a month ago. They did the same thing, blog my daughter roughly, simply because I was trying to speak the truth. Just do my things. They go after me. They mount them here on social media to go after people. This is not good. Let me, I want to bring the original face of the, the, the page for people to see. Excuse me. It may be for, I mean, for a purpose, for purpose, for future purpose. Maybe God can bless me and also increase me in my ministry You can see what they do for future for future purpose. This is one of them. You can see this is one of, okay, let me show it from the back. You can see, amebo all this reloaded. You see, the other one is not reloaded. They have about four of this amebo. This was been, they use on it, on Onisha picture before. I think when people started talking, when I think when they started talking, they changed it to Iyabo Ojo picture you can see so but I noticed something now the owner the person who actually monitor me, using this page for the past three days now there wasn't a post he posted last this one three days ago you can see he posted three days ago and that three days ago is when this one of their girls been arrested So definitely, the person using this is not available and his phone is not available. That's why on them, there wasn't any, any post for the past three days. The one he posted last. I want to show you another one. Hold on, please. I want to show you another one. I'm about this Yoruba. You can see it can see another one. You can see another one. This is the uh, the one. This one is the post on this one. And you can see. You can see. They will print their picture. The Iyabo Ojo picture will be nice on the page. Anyone they want to post Iyabo Ojo and some their people. That's how you know the owner of the those things. You're going to know the owner of them They will post their picture nice on it. Then they will scrub and put whatever that is not nice on others. I want, I'm not just showing you. This is where I found this one. This one is this now. And I want to show you. I'm not talking about this one, but I'm just telling you. So that you know the owner of this page. So because later now they'll be denying something. Okay. I want to show you where my I was found because systematically they want to drag me drag me into their mess and I was in me ò ń ṣe mi ò nobody can use me I'm not a baby I'm not I'm not mi ń ṣẹgbẹ́ wọn mi ń ṣẹgbẹ́ yín àwọn ẹgbẹ́ wọn mo sọ yẹn mi sì nínú kákọ́sì orí burúkú see I will just showing you a máa tó débẹ̀ You see? Every time they curse me, you can see? Only weary. no sabi the difference between amebo and gist lover. See? Again, not this one, no. Even this one, they can abuse. They, they, they are normally, they are used to that, but that's not what I'm saying. That's not what I'm saying. The blogging, taking my pictures, When I call people, I don't even call them weary on my platform. They call me names, including my daughter. They're recruiting people. A lot of terrorists that is operating in Nigeria. For real, they are recruiting people on social media to block people also. Nigerian police should take note of all this. It's not a joke. Nigeria, those who live in, and some of them, they, they live in Nigeria they recruit they try to recruit even people in abroad as, as well like that those people living abroad déètì wo lélẹ̀ ọ̀dà kò ti kọjá ọ̀dà kò ti kọjá ìsòkè cause it was on the nine or so I think they blogged it on the nine or ten and today is eleven or twelve so i think it's down maybe mo ti ibi tí mo ti rush mo ti gbé sókè i just want to show you that you can see the picture is from the platform when, you, when i go down more you see a lot of my video in together with my daughter that they blog if they are having fights between if there is fight between all these people so far i'm not fighting with them and i'm not doing anything with them even if i speak anything if i say anything if they want to blog me they want to take my picture or they want to say whatever They want to replay whatever I do. They should not be sending calls and abusing words and lying against me and saying things that is not happening to my name. It's serious blackmailing, and I know a lot of people paying for this. And I've been saying this that opponent, the oppos opponent of the, the government currently in power, the people who hate, especially the president, they are part of the people under these things because me i know i was bullied i was going they go after me together with my daughter for many things because of president at times yeah at this moment god show many things to me and i'm been saying this to save others and now also i need to be saved although i'm a christian i'm a child of god i take everything to god but at the same time the things i need to be the law of the country needs to do something about I don't need to take it to God. After taking it to God, action need to be taken. Mm-hmm. According to the book of Matthew, Matthew chapter 5, Connie, yeah. Let me check this one. Which day is this? 23 hours ago. I think it should be around this place. Yes, you can see. You see? twenty-one now is now twenty-one hours ago. Did you see? Now let me read it. She now said, you know, taking my video is like begging them. When they monetize it for them, they collect money. Yeah? See, he said, oh, I'm happy today, oh, and I will see use this opportunity to declare my to declare my love ẹ máa o ẹni tó lóun declare love it's a lie o they will say anytime they want to say maybe you are saying good thing they will curse you there if they want to they they block you wrongly they will say sweet things on it some people you understand me just for you not to say anything for you not to come for them it's just a bully just a terrorist Yes, it's activities of terrorism and to shut up you and to wipe you away from the face, social media. Now, let me read. And I love to my uh, one and only party. I'm not your party. I don't know you. I don't know you. I don't play with bad people. We do fights. Emagbo, we do fight. I don't know you. I only I can report it the way I'm doing now. And as I, I'm doing this, you are in sue. For, forget, you are in trouble both home and abroad, if you live in abroad, you are in trouble. Because terrorists paid you guys to be just match you on the social media, do nothing. Yes. Yeah, just to go after people. Yes, they normally permit when anybody want to talk or they want just to, for you to block them. Okay? Apart from okay. But deep down, inside me, I love her. You see, you don't love me. You love me, you you ó gbé aṣọ oògùn sí ọrùn ìyá gbóhùn aṣọ ògùn sọ́run bàbá ńlá ẹ̀ i'm not your uh, you don't you, you you don't do that to me i'm not uh, èmi ò ṣe ọ̀dẹ̀ olóògbé bíi ti nà many of us you will be like why we amebo love Auto Bola he's joking o oh. he doesn't love me o oh. if anybody love you will he do this to you will anybody diss my picture even the uh, the time of. can <laughs> see ẹ máa rí gbogbo nǹkan tó kà Auto but all I ǹsí ẹ̀mọ́ bẹ́tí mukade. Then let me start again I will I read now I'm happy today and I will use this opportunity to declare my love for my one padi only padi padi though we do fight though we do fight a lot but ṣé wọ́n mú mọ̀ ẹ́ rí deep down inside me I love her so much many of you will be like why we amebo love Auto Bola we all have someone that make us happy right Auto Bola is my joy onírọ́ giving her look giving her the look alone ẹ gbọ́ giving her the look alone make me laugh not to talk of when she open am mouth to talk auto ẹ̀mí mímọ́ i'm using ṣẹ̀gbọ́n auto ẹ̀mí mímọ́ i'm using this opportunity to tell you that i love you go and love yourself don't let it don't let it get onto your head o oh, cause you may receive because you may receive koboko ṣe máa gbọ́ ogun ọ̀run máa nù ẹ́ pa ìwọ yìí ogun ayé gan wọn níjó gbádùn mọ́ láti òní lọ gbogbo yín tẹ̀ wà lábẹ́ péjì yìí ogun ọ̀run máa nà yín pa ogun ayé náà ò ní jẹ́ gbádùn àṣìta ìmọ̀ máa bà yín bó ṣe máa jẹ́ nìyẹn kò ní yí padà. I give you koboko if you do anyhow ṣe gbọ́ I will give you koboko if you do anyhow ṣe gbọ́ but your platform is a joy give for Joy give giver for me thank you for always making me to laugh like someone dey finger her. Shetiri. You know, she abusing me, she blocked me like this. That things that can de destroy my reputation They continue doing it that they will rest it. And you can see the other one that I show you down. I was still talking about this Olori Buruku o. Then, they will be abusing me. Ibi bẹ̀ yẹn dà, ibi tí kejì yẹn See? Ó No? A few minutes later. No, I'm not interested in this one. The other one, eh, ẹ ṣáà rí wọn lórí When somebody want to cut your video, anywhere tó bá be if no really no, náà àti lórí ìkẹta They they are four, they are four gist lover. Now let me go. I showed you. I showed two now, but they are four gist lover. There is another one, okay? of these three gist lovers that I am constant, I mean, this Yoruba gan mo ṣe rí gan honestly. And when they are doing that, they want you to see that the way what they are doing with your picture. And these three people, this uh, Amebo gist and co, they there was a um, Onirisha picture. They use Onirisha pictures until recently when they started talking when Lizzy talk, they remove it and they put it Iyabo Ojo. But if they should leave this Yabo uh, picture and this this over of it, she may not be the one particularly, but she has the one, she's the one sponsoring. And Yabo do also have supporter uh, in politics, in police, because, you understand me? Some people may say, oh, yesterday she saved somebody, she supported a person. Of course, when you use somebody to fight your battle or you try to use somebody, you must stand by those people. You understand me? That's not my business. But they are doing something. And the reason is that they want to curb you. They know actually we're about to say something. And they cannot disturb me. When it is time for me to speak, I will speak. And for me to feel that, you know, nobody love you. We just want to put it there and we can see that if you talk, we are still going to do give you koboko. When they know that a lot of people, for what I've said, even those people tó ní agbára tó tún ṣe ìkà they repented or they go for their evil they know but they use all these small small small girls for their father and their mother their supporters they are someone somewhere giving money and quite unfortunate they will promise you that even those people you are speaking for You'll be going through pain. You go through sufferings. You, they will make sure they torture your life. They miserable your life. You understand? Are you telling me people doing these things are doing good? They are not. Anybody they support is evil. Both left and right, you know the other day, mo sọ left and right. Àwọn èèyàn tó wà nídìí ọ̀rọ̀ tó wà nídìí problem tí orílẹ̀-èdè Nàìjíríà tó ń go through, they should go for them. The people behind the problem that this people are facing on this social media. Everybody should face their life. Like me, if people spoil people's name, blackmailing name, I don't blackmail. I may forgive people, I don't blackmail anybody. I don't blackmail. Coming on social media is because I have a problem with people. People deal with me and I let go. And when you say you forgive some people, they don't forgive you. They send you secretly, and most of them, all these people, majority of them, they are celebrity. Net Nigeria government, Nigeria police, IGP. Open your eyes very well on the celebrity of Nigeria. They know much about the problem that Nigeria go through. Seriously. And some of them know that I've said it, I've given some vital information. And most of the information, apart from people telling me things, When I feel, when I pray about something and I reveal and the Lord directed me and I have inspiration about that thing, go and find out. When I say it, it's going to be. It's not a joke. I forgive people. But what they are doing to me now, the only thing, I'm not getting money from praying for people. Being on social media, a lot of them, they make money. They know nobody before coming on social media. I wasn't somebody before coming on social media because people want to turn me to non-entity. I wasn't doing my business. I was great in my business, living my life. And I don't pass my boundary. People came to me to disturb me. And for that, they, after taking your things, they don't want you to talk. And I, okay, okay, if you want me not to talk, at least let me have my life. These people don't want people to have life. Again. So attention, this is just one. And I know what this can cause for me in future. I'm not part of them. My phone is being tracked in Canada, both home and abroad. If you have heard me, wherever I'm discussing with herbalists or doing bad things, fetish things, or what they cannot hear in public, just bring it out. I'm not pretending to people, even when I don't know people are after me. Like they, they, they tell me, they monitor me. I was doing my things just the way. If I'm doing bad things, do you think I'll have the guts to be talking about people doing bad thing. If I'm doing bad thing, do you think I will have the audacity to be talking about them, complain about people doing evil? But purposely and deliberately, they are blogging me now to keep it for future reference. Go and check social media. This picture appear is is more than in a, more than in a 50 pages in different places. Many people share it. Like I showed you now, when you check it, many people share it. And that sharing will be going viral like that. Even some people, I wouldn't see them. And it will be there in their platform for future reference. Even if I'm not, I'm, I'm, I'm a great woman. If I could not find myself where I dream, what about my daughter? What about my children, children? What are they trying to do with my life? The wicked one, they painting their good in Nigeria, and the good one They painted a part in our country. Simply because, for me, I was given, I was in my house, in mi ni When a pastor came into my house, I've, you want me to be talking, and if anybody get upset, that's your headache. Tell me, what if I have to tell your story about you, come out and tell me I'm lying against you. It's not a story. Most of them, it's not a story. So people said, I eh, don't even expose people told you something. I'm not exposing because they don't even know I'm going to be a blogger. A pastor came to my house and was exposing Yabo Ojo that he normally sets they pay they do pay her to be destroying pastors life to be going after some things to pra not pass a law to play to play on to destroy some people men yes especially men they said that They said they do pay Iyabo Ojo. And I mentioned the person's name. And Iyabo Ojo know that the, the person, I gave it, even the address, the description. If you want to know, this person is popular. Pastor Oladejo. Peter Oladejo is by name. He's, he has in, I mean, the head office of his church is in Mushi. The, he has, the, I think his church is under CAC, he left CAC, but uh, I think his church is um, Christ ambas uh, ambassador, not Christ embassy. Christ ambassador. Inimushi. His name is Peter Oladejo. Short like this. Ó máa ń bóra ń pupa múra díẹ̀. Ó lè lọ béèrè lọ́wọ́ ẹ̀ pé Auto Bola ọmọ mi Bukky ló máa ń pè mí. Bọ́lá òun mọ̀ yín rí ẹ ṣe báyìí báyìí fún mo dẹ̀ tún ṣàlàyé nǹkan tí pásítọ̀ náà sọ fún mi. And I do always tell him that tell the Ìyábọ̀ even when I, I say despite gbogbo nǹkan tó ń fi sọ̀rọ̀ yẹn mi ò fojú ẹ̀ wo Ìyábọ̀ but I start noticing some things She may be good. Like some of people say now, she is fighting for Fọlákẹ́ àbí Ṣadé Fọlá eh, Tinubu àbí kí lorúkọ ẹ̀. Because tó bá ti use it, tó lè fight fún of course. But are these ladies, are they doing good thing in society? Who are the people using them? The other day wọ́n sọ fún mi, mo tún observe, mo ní when people date them, when you are close to their men, you are close to their women, anybody tó bá ti wà lára ẹni wọn tó bá ṣe mú ni wọ́n that's my observation and their life is changed and people know what i'm saying i'm not lying the other one they will be fighting they don't want that truth to be out because they want to continue because that fetch them money that's what i want to believe now because why they going after me even when you go after people it's not talking again they suffer me here because of Iyabo Ojo in Canada here i know the other day when i was sued I was like looking at myself because wọ́n gbé lẹ́tà fún Ìyábọ̀ and when they had to give me letter for what when I don't put mouth you don't need to give me letter why people threatening my life and they are doing that anytime I put the picture of Aṣíwájú and I was saying this that if any proposition of any party now fighting a citizen of any country because you lose and you want the government the person that won not to succeed then you are a hater of your country You hate the people you say you want to rule. I said it. I don't never, I never, a lot of people have disappointed me. I don't because of that, because they choose uh, somebody else over me and they want to ruin them because of that. I don't do that. But all this activity that is going on around all these people, when you talk now, they will be putting like this. Make your head. They need to be focused. Like what I heard. You know why I'm, I'm still coming back? Because they want to stop me. They want to shut up. They want to shut up my mouth. The Nigeria government. They want to shut up my mouth. And Nigeria IGP, they want to shut up my mouth because of another story of Mubad father, Mubad case. They want to shut up my mouth because they want to convince me to support the person I don't want to support. And my Bible said to me according to the book of Isaiah chapter 1, uh, chapter 5, verse 20. He said, woe to those people that will see evil and call it good this year. And I don't want that to be my portion. Even if anybody give me money, telling me to say what I don't see, I mean, what is not right, I will not do it. When I was I've been to pains, they gave me money. They before they offer all of their money, I know that's why I'm part of the people who expose the, some of them. They will never love me because they offer me to go against some people. And I say no because I'm not here for that. I'm not being assigned for a good bad job. To say nothing but the truth. Either I was beaten, either I was being molested, being disgraced. They've done many things to me. I don't want to be emotional. I never knew I'm going to be a blogger today. And I don't plan to be a speaker. Because of their wickedness, the set of the same people have told me to be a blogger today. And they don't want me to speak out. Tó bá gba nǹkan èèyàn tán. When the people, these people come celebrating, when they stole your things, they will suffer you over it. They stole my thing, they suffer me over it they suffer my little baby. When you put smile on their face, they make sure they render you useless. Attention need to be shipped to this Nigerian celebrity. God has no respect of anybody. Anybody, nobody above the Lord. Do we want changes in the system of Nigeria? You don't want the blame again to go back to the government and say, government are the one. And anytime they want to rally, they want to protest, They be the one to lead or to protect or organize it. They be the one to spoil the system and they be the one to be organizing protests against the system. Something needs to be done. Attention seriously. They have people disturbing, sponsoring them, giving them money. When I speak here, if I drop and can nobody drop a penny, and they promise me that I'm going to suffer. What for? Why will the righteous be going through pains? When the evil people, is it compulsory for somebody to join bad gang? I cannot. And that's why I brought this. This is what they've been doing to me. When they call me Olori Buruku, I'm not Olori Buruku. When you call me Olori Buruku, your children, children, what? children, children will be Olori Buruku. King Badua gbàdúrà fún ẹ̀gàn kí n wá sábẹ́ mi, kí n má mọ̀ pé wọ́n ló wà because mi ṣe Buruku for you. They just pay you after your money. Ẹ eh, ṣe they pay you, you carry the cost. And you cannot go deal with me and go scot-free because I serve a living God. God has no, no, no respect of anybody. And I will not support anybody tí mi ò support. The truth must be told. Yes, the truth must be told. Because I remember in the beginning, reason why I want to still analyze this matter. They lie against this government, present government. That is that the one that killed bad. But I will discover they don't know anything. And now they want to cover it. But you know what? If the secret does not open that time, if the secret is not open, do you know what the person they are pointing finger at? They told me I use Ashwaju picture. They are telling me you are speaking for Ashwaju, you are speaking for me, you are speaking for Mohbad, and you put Ashwaju there. They send me message me. If I tell you, I have evidence. I have it me. And they been saying me things. And that's why I came out that time. I said, please oh, please oh, please oh, please oh, I'm, but I, I mentioned Asiwaju song. I said, please, oh, don't give anybody's name. Be careful. Pack yourself, oh. Don't let them rob you. Because they are looking for a way just to destroy. They will do something. Other people will do evil. They will be pointing finger at somebody. Did that? Just look at it. The way they are doing things to a, eh, a, eh, with my name. And another person will be the one doing that. And they'll be calling. Other will kill. They will call somebody else. When other people destroy, doing things that is not good, they will now mention people that is doing good. I was the one came. I came out that time. I said, Shay, please don't let anybody because they want to rob you. The later did they discover that it's not that person. They started the person behind it. Everybody, the devil know, and that's why I want the government of Nigeria not to not to cover anybody because they talk about point figures. Aṣíwájú ni wọ́n point figures. Kò dẹ́n ṣaṣíwájú. Àtọ́mọ́ wọn èmi ni mo wá bí bàtí mo explain ẹ̀ bàtí wọ́n á ní pẹ́ sí fẹ́ tú wọ́n á bẹ̀ sí í ṣe é sì kó dákẹ́ ni o kó dákẹ́ ni o kó dákẹ́ everything gbogbo ìlú táwọn èèyàn bá ṣe wọ́n máa point ẹ̀ síbọ̀ mi look at me now wọ́n fi aṣọ gbẹ́rẹ́ ọdẹ wọ̀ mí wọ́n fi wọ wọ́n lọ gbé orí mi síbẹ̀ yẹn every evil things wọ́n bá ṣe wọ́n máa máa ní èèyàn tí ò ṣe ló ṣe this the the truth has to be stand nobody must see bad and call it good wow unto any man that we see good this year I call it I call it bad bẹ́ẹ̀ni let me open my Bible. Terrorists is operating on this Facebook. Terrorists have taken over. They are systematically just want to shut up everybody ma tó bá ti mama ni you no go see money you no go see they torture me because i'm doing good they collect they collect all my things my father my baby go for this my daughter they suffer my daughter in Canada dey trouble me what else go the Nigerian government you must not cover evil anybody must not be covered because they bá come and wonder they will come back to put everything on you things you don't know anything the evil one will be calling themselves good and the good one they be calling them evil Bible said to me woe to any man that will see evil this year and call it good he said you tell me whole world especially Nigeria The government must not see good and call it bad. They must not see bad and call it good. They bully me. They say you must drop it. You must drop it. And if I refuse to drop it, if I refuse to drop the picture of those people I put there, they start disturbing me physically and spiritually. I'm spiritually, I'm not afraid of it. And physically, they destroy my page. There was a time, Headnot, to the Headnot, page was taken away and he was looking at me as if I'm the one. And he started, he's part of the people also that also operated. I don't know who they are even. Me or mentor ṣiṣẹ́ fún You understand me? But all of them, they are just like that. They are just much like that. And supporting themselves just to back themselves for to be doing evil. Evil is too much in the society in Nigeria. Nobody must be respected so far is doing evil. And they refuse to change. And people do like this, they are not ready to change. they will take your things and then they will be they they emory tí mo fi lo àwọn ọ̀rọ̀ yìí ìtí ń gbà tẹ́mi bẹ̀rẹ̀ i'm the one that started it one of this page See, tí wọ́n about pé I'm about amebo I'm about gist Yoruba and kiri kan reloaded all of them one of them is the one èmi all gist yẹn òun ló kọ́kọ́ gbé Mohbad tó rẹ́rìn nígbà tí wọ́n ti lọ sí lọ́jọ́ yẹn pé wọ́n ti finish òun ló kọ́kọ́ gbé. òun ló kọ́kọ́ gbé and I was in my in my room in my house there I was praying the night the Lord said to me mi ò tiẹ̀ mọ̀ pé ẹnìkọ̀ọ̀kan jẹ́ Mohbad tó ti kú I was praying that day the spirit of God said àwọn celebrity tó ń pààyàn kọ́ lọ́run tú wọn ní àṣírí I came out to pray and after that mo lọ sórí social media just like mo ṣe máa ń sort mo rí pé ọmọdé mu ó ní ó ti kú wọn ò dẹ̀ gbé wọn ò dẹ̀ gbé bàbàrà bàbàrà bẹ́yẹn mo wá rí àwọn emoji tí wọ́n drop sórí ẹ̀ ike this one is crying wọ́n wá gbé ẹnìkan tó ń seriously ebi ò pa mí ò kì í ṣe ibi ló pa mí tí mo fi ń kí o tó bá dẹ̀ jẹ́ ibi náà ni àjàlá ni yín ta ló o and i'm not ashamed of it wọ́n wá gbé ẹnìkan sunkún pé mo bad i can't believe you that you are dead lára àwọn fans ẹ̀kọ́ mo wá rí pé ẹni yẹn ń sunkún omi wà lójú ẹkún jáde ní gbogbo ara ẹ̀hún sweat and ẹnìkan kàn gbé picture yìí ó dẹ̀ wá fi ṣe yẹ̀yẹ́ pé ó ń sunkún torí Mohbad ìdọ́ndà abẹ́gà dọ́ràn lò ó bá sá lọ pé àdèrán àdè kọ́mọ́ tẹ̀ wọ́n wá pé àwọn èèyàn yóò lànà o that they killed him before kó tó di pé àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ń jáde tó wá bẹ̀rẹ̀ sí ń béèrè pé kí ló pa Mohbad kí ló pa Mohbad and I have something to say about that. mo máa ṣe ṣáàtì lónìí o lọ́tọ̀ọ̀tọ̀ bọ́ mo ti pe Nigeria IGP mo dẹ̀ ti pe Nigeria eh, Nigeria government gbogbo ẹ̀yin tí àtológun dúdú tí ó ń ṣe fídíò fún bàbá Mohbad yẹn ẹ dúró náà tó bá ti jẹ́ bàbá Mohbad wọ́n ní wọ́n harvest system ọmọ yẹn wọ́n ní wọ́n harvest kidney ẹ̀ sọ́bàjọ́ òun ló ta wọ́n ní wọ́n fẹ́ gbé kinní kan jáde èmi ò dẹ̀ ń ṣe tribalism i'm not a tribalist i'm a Nigeria tó bá jáwúsá tó bá ti ṣe dáadáa má ṣe tiẹ̀ tó bá jẹ́ yorùbá tó bá ṣe dáadáa má ṣe tiẹ̀ tó bá jẹ́ ọmọkàyé tó bá ṣe burúkú mi ṣe tiẹ̀ kódà tó bá jẹ́ family mi should I tell you one thing if my mommy if my mommy do bad thing I don't support her you know me I block my mommy here and my son for you to know I'm a woman of dignity and decency I'm standing for God and God is standing by me and I've been sent by God If I'm being sent by people by now, if I'm hungry and the way they tortured me, I won't say anything again. But God said, wait, I will bless you. I will surprise you. I will, oh my Jomiloju, hold on to him. Awa, a máa rí nǹkan tí ẹ̀mọ́ tó àwọn tó wà nísàlẹ̀ nísàlẹ̀ níbi tá a wà mí sísàlẹ̀ pátápátá ni mo wà nílùú Canada but nísàlẹ̀ yìí but ibi tá a wà mí lè fi ìyálà ìyá mi wé ibi tí àwọn alágbára àtàwọn tí mo pè ń sìn tán wà ìsàlẹ̀ tá a wà àwọn nǹkan míì tẹ́ àwọn tó wà lókè yẹn tí wọn ò ní rí tí IGP ò ní rí tí àwọn president àti gbogbo àwọn tó wà ní power ò ní rí àwa tá a wà níbí bá a rí tí ó ṣẹlẹ̀ ni mo sọ fún yín so nígbà tí wọ́n ti wá mọ̀ nísìn pé the ọ̀tọ̀ ni àwọn tó pa Mohbad because of ọ̀rọ̀ táwọn kan tó wà lọ abẹ́ sínú ẹ̀ wọn ò dẹ̀ fẹ́ kó bá jọ́sí wọ́n dẹ̀ fẹ́ máa búrú ẹ̀ for still yet ológun dúdú I don't want to do chat for you specially I see you you are abusing baba Mohbad but you offend a lot and you call me I call you I call you when in time nígbà yẹn nígbà tí ọ̀rọ̀ mo fi ẹjọ́ wá sí pé kóòtù ẹ̀ bá mi sọ̀rọ̀ fún sọ wàá lè dákẹ́ lórí ọ̀rọ̀ mi you didn't do anything until I call you again, I block you, you don't send your things to me. Now you are bullying Baba Mohbad that is from Ekiti. Is Nigeria Ekiti not part of Nigeria? Why are you trying to be tribalism that one state is greater than one state? Somebody is greater than. What about the people in America, in, um, in London? They have, in Canada here, they have people, migration, that are Nigerian children. Came from Nigeria. Some are born here. We have mayor in London that is in Nigeria. We have people in parliament in Nigeria, in America that are in Nigeria. What about Nigeria now? That Ologududu you say with your mouth. Ologududu, be careful you don't have your number. Be careful. Amade kori mi níbi. Oni ìwọ ọmọ oníyà méje tó máa ń ṣe kini kan. Sure ara ẹ. Tí ọlọ́pàá tí ẹ̀dẹ̀ DSS bá gbé e Ìyá ẹ méje ò ní lè gbà ẹ́ sílẹ̀. Àwọn ìyá kí ìyá àti mi ò respect ní disrespect àgbàlagbà o but anybody tó bá ti ṣe nǹkan burúkú tẹ́ mọ́ máa point finger láti máa support evil in society Nigeria is one anybody that does evil must pay for the evil he does anybody tó bá ti ṣe dáadáa kò support it no states that will commit sin in Nigeria and go scot free no states that's when what they do in abroad there is a law that's why may, that's why you can see abroad you see them grace because there is law nobody above the law A lot of celebrities commit offense in abroad. They pay for it. You go for people and you say that it's from Ekiti. So Mohbad is from Ekiti and fucking what? Is it not a Nigeria? Ekiti is not part of Nigeria. So is anybody from Ekiti have to die for it? And you say the father is wearing the clothes. Ẹ gbàgbé aṣọ tó wọ̀ yẹn. A máa padà wá church aṣọ later treatment aṣọ ẹ jẹ́ ká kọ́kọ́ gbé tígi bá wọ́lu igi ìkan tó bá wà lórí ẹ̀ la máa kọ́kọ́ gbé kúrò tígi bá ti wọ́lu igi ètò bá wà lókè la máa kọ́kọ́ gbé kúrò aṣọ ló wọ̀ létà nígbà kan pọmọ ẹni tí wọ́n bá pọmọ ẹ kò ní wọṣọ kò ní wọṣọ ẹ tó bá dẹ̀jà aṣọ ẹ lólúwọ̀ aṣọ tó wọ́dẹ̀ wọ̀ ẹ kò ń ṣe offence ibi tó bá dẹ̀ wà nínú òfin òfin nàìjíríà kan gbé jáde tẹ ní àṣà àṣà tẹ bá ti ń lò tí o bá ti gbìyànjú ẹ bọ sílẹ̀ àṣà náà lẹ lò títí títí tẹ máa máa support ìfù tẹ máa mú òtítọ́ tẹ máa fọ́ lójú tẹ máa mú ìkà tẹ máa máa fi ojú òkùnkùn sí tẹ máa ní káwọn èèyàn máa máa fojú ojú ìkà kó máa fi rìn kiri ẹ máa lójú ojú àánú ti fọ́ ìkà ló kù òfin yẹn ìsè it's not it's not it's not it's not, it's not good kò lè kò sẹ́ni tó máa lórú òfin yẹn tó máa lè tó máa lè gòkè láyé orílẹ̀-èdè tó bá ń lórú òfin wọn ò ní lè tẹ̀síwájú àti wọn bá dẹ̀ tẹ̀síwájú náà ẹ̀yin lẹ́ máa sápamọ́ tẹ máa wọṣọ eégún tẹ máa máa sẹ pé ìjọba ni ìjọba ni ìtẹ̀ǹdá sílẹ̀ ló pọ̀ jù nínú orílẹ̀-èdè anybody maintain tí bàbá Mohbad bá ti wọṣọ ọmọ ẹ̀ ẹjẹ́ kọ́kọ́ wọ́n kọ́kọ́ pa ọmọ ẹ̀ ni ẹjọ́ wọn kọ́kọ́ pa ọmọ ẹ̀ àbí ẹjẹ́ kọ́kọ́ dà yẹn tó bá ti wá da tún tán ti wá mọ ẹni tó pa tán ti ṣe ìdájọ́ òdodo àjà wọn máa sọ pé olórí burúkú lẹ́yìn náà kí ló tẹ wọṣọ ń jọ́sí wọn mà ní wọn wọ nàìjíríà tó bá ti jẹ́ pé wọ́n tún máa ń pààyàn pé kéèyàn wọṣọ ọmọ ẹ̀ tó ń gba lẹ́yìn tó kú tán ẹ lè wá dọ̀ pa sí ẹ má máa fẹ̀ tẹ́lẹ̀ kẹ́ máa palàpalàpà we are tired of those nonsense tẹ́ máa gbóni òsì jáde ọlọ́kùn dúdú ẹ̀ṣọ́ ara yín dáadáa torí ẹ̀mí pè yẹn yín pè mí mo dẹ̀ pè yín náà mo ní ká bá mi sọ̀rọ̀ sí gbogbo ọ̀rọ̀ gbà tí wà sí tó ń doyọ̀mí àti gbogbo wọn ṣe sọ ni gbà tí wọ́n padà sẹ́ni kan mo sọ fún mi ní kí ni problem yìí ṣé mo pé mo play voice note yín rí mo dẹ̀ lójú yín náà bọ̀ mí ní ṣe gbogbo yẹn tẹ́sọ́ra yín gan tẹ́yọ̀ bá lọ́wọ́ ló ní ẹ̀mí ó dẹ̀ ní ọlọ́run ọ̀run kan ní gbogbo èèyàn lọ ilẹ̀ ni wọ́n máa sí gbogbo èèyàn sí ètò ìbádẹ́ sílẹ̀ máa lọ sun níná ni ó wá láti èkìtì I'm fucking what èkìtì not part of Nigeria people are leaving Nigeria They are going all over the world. They are giving their citizenship. They are accommodating. They are giving them water. They giving them. They even getting money to go and do something in their country. So, do are you telling me that you cannot allow Nigeria to grow if you are doing this to even the citizens of Nigeria yourself? How can people come from abroad come and invest there? You these people, you kill us. Ẹ jẹ́ gbọ́n o. Ẹ jẹ́ kó kọ́kọ́ treat ọmọ yẹn tó kú fún nǹkan jẹ́jẹ́ sọ pé èkìtì ló ti wá yẹn pé orípé ondo state gan ìsọmọ èkìtì àmì ìgbà ondo state ní gbogbo wọn tẹ́lẹ̀ kan tó gbogbo wọn ẹ ti gbọ́ tó bá jẹ́ tó tẹ́lẹ̀ ṣe ni kọ́ máa blog mi rán gẹ̀ẹ́ máa sọ kọ́ máa platform jẹ́ a máa máa pe ìjọba àgbáyé ẹ bá jẹ́ kí n tọ̀ ní di iṣẹ́ tí mo ṣe ó lè má fẹ́ mi lówó but I know one day ojú yín ló máa ṣe because I say no to killing I say no to bad thing I say no to terrorism and all this nonsense ṣe yẹn tẹ máa sọ pé state kan ló ti wá when you come when you came from one state nobody if you commit offence you cannot be judged and then mama point the finger sí àwọn ọmọ ọlọ́mọ àti ẹni ẹlẹ́ni àtàwọn èèyàn tí ọmọ ọwọ́ tí ọmọ ẹsẹ̀ láti máa sọ pé àwọn èèyàn máa ń wò wọ́n bí èèyàn burúkú ẹ̀rọ máa ṣe bí èèyàn rere láwùjọ ọlọ́run ní kí n sọ fún gbogbo èyí tẹ́ síbẹ̀ ó lọ́dún yìí bẹ́ẹ̀ ṣe sọ pé ẹlágbára ó lọ́ọ̀ máa nì lórí kò ní fojú àánú wò yìí níbo wọ́n mọ́ máa sọ̀rọ̀ ó wọ́ṣọ ọmọ ẹ̀ ó wọ́ṣọ ọmọ ẹ̀ sọ̀rọ̀ ọmọ ẹ̀ ni wọ́n sọ tẹ́ẹ̀ bá pọ̀ ọmọ ẹ̀ tí wọ́n máa wọ́ṣọ ọmọ ẹ̀ tí wọ́n bá pa ọmọ ìṣọ́ máa rọ́ọ̀mù aṣọ ọmọ ẹ̀wọ̀ simply because you want defend ẹ̀wọ̀n lẹ́wọ̀n lẹ́wọ̀n defend gbogbo nǹkan tẹ̀ defend tuwọ́ wà ń ta defend the American knows people American Canada know everybody knows what you are trying to cover and they want the whole world want to see the judgment they want to pass so that they will know the kind of government is there and the government will not be able to cover it because they will be they will put the blame on the government that they, there's nothing they will do tó máa rí pé ṣe dáadáa so àwọn èèyàn aráàlú tó bá ti ṣe burúkú ẹ̀sọ́ torí ẹ̀yìn náà máa ń sọ ti àwọn aráàlú náà máa ń sọ ti ìjọba kárá ìjọba náà tó bá ti mú àṣírí àwọn aráàlú tó ṣe nǹkan burúkú expose them aráàlú wọ́n máa expose ìjọba ológun dúdú àmà ẹ̀ kò sí ẹni tí ò ti expose gbogbo nàìjíríà níjọba tó ti lọ kò sí ẹni tí ò bú kò sí kò sí so tẹ́ bá ti expose ará ìlú ará ìjọba ìjọba náà kò expose ní tẹ́ bá ti ṣe ẹ má fi gbogbo ìlú kan state kan ló ti wá ẹnìkan wá látẹ̀pẹ́ ẹnìkan wá láti jẹ̀bú ẹnìkan láti gbí ẹnìkan wá láti èkìtì ẹnìkan láti kìnìkan kò sí yẹn bí kò sí yẹn Nigeria is one tó bá tún pín orílẹ̀-èdè Yorùbá gan ṣẹ́bẹ̀ṣẹ́ máa ma sọ pé àwọn kan wá láti èkìtì nìyẹn táwọn kan ní state Yorùbá gan á tún máa ma sọ pé state kan báyìí ẹ ó tún better ju state kan nobody better than each other apart from àwọn olórí wa àtàwọn èèyàn tó bá wà nípò tó bá jẹ́ pé wọ́n ṣe tòótọ́ kí ni orí kan ní gbogbo èèyàn ní we are one have the same red blood stop this discrimination and stop this stealing you using that to kill people wasting things on innocent souls I say no to killing I say no to terrorists it's a taboo for somebody to unlawfully to destroy people other people because of what That is not good. God hates it. I'm not a diabolic person. They are preparing for my future for me and my daughter. Already, they wrote, is on the, the Google everywhere, that I'm the one that killed the father of my baby. When I don't know anything after story that I work, I suffer over that child, over that, over, over that guy for that guy not to be killed. And I left also for him not to be killed or for me not to be killed. Nothing been done. They stole all my things, money, and I'll be crying here for no money. My daughter went through a lot of trouble. They trouble my daughter on, on my truth. And you want the truth? Nobody, nobody will be able to cover this sin. Mohbad said, nobody. I bet you. The Lord, I'm not talking, but I'm praying. I'm praying The law will not cover anybody that is involved. Because you know why? You mentioned that I should drop the mic shut up my mouth. They sọ fún mi authoritatively. Pointing finger at the presidency. Pointing finger at his son. Hmm. Other people will do something and they'll be pointing finger àwọn èèyàn ló máa ma ṣe diabolic ọ̀tọ̀ ní ẹni tó máa ma pè ọ̀tọ̀ lẹ́ni tó máa ma jalè ọ̀tọ̀ lẹ́ni tó máa ma pè ọ̀tọ̀ lẹ́ni tó máa ṣe kíní ọ̀tọ̀ lẹ́ni tó máa ma pè we say no to terrorist o ẹ̀yin terrorist is your tactics lying against people presenting yourself to good people to society and you are the one that is bad. I need to come clean my face. I want to read for you. a lot of people gbogbo àwọn tó to wà nídìí bikini. I want ń sanwó kiri o ológun dúdú náà kò ní jáde láì gbowó ogun orin tó ti lọkọ yẹn kò ní jáde láì gbowó ó tún sọ pé originally is from Ekiti originally the father from Ìyẹn Èkìtì wọ́n wọṣọ ọmọ ẹ̀ ẹjẹ́ àkọ́kọ́ ẹjẹ́ àkọ́kọ́ lẹ́lẹ́ yọ́rọ́ lọ́ka tó fàbọ̀ fẹ́ dìye ẹjẹ́ àkọ́kọ́ lọ máa pa ètẹ̀nà ká má pa làpálàpá torí ètè lè pa ènìyàn tó máa sọ́dẹ̀ rógbó ṣùgbọ́n làpálàpá ó sì lè lóògùn sí akọ̀bàwọ̀ ẹ̀jẹ̀ ẹjẹ́ ká kọ́kọ́ lẹ́lẹ́ yọ́rọ́ lọ ká tó fàbọ̀ fẹ́ dìye aṣọ lówó ẹjẹ́ àkọ́kọ́ ṣe yẹn náà ẹ o àwọn gbogbo ogún ló fẹ́ gbà ẹ ó mèrè why not Emi ìgbà tí mo fẹ́ bàbá ọmọ mi kò ní nǹkankan mọ́ ngbà tá máa kó nàìjíríà àjọjọ ṣe iṣẹ́ ni mo dẹ̀ ṣe iṣẹ́ mo gbàdúrà mo jẹ ìyà bí ẹni jẹ pásapàsa igi gbogbo nǹkan tájọjọ ní e majority of, of it ni ó wà ń ṣáàjì bàbá bàbá mi àmì bàbá grandpa ẹ èyí tí mo ní gan tó ìwà ń bẹ̀rẹ̀ tó jẹ́ pé mistake nìkan gan ni nítorí pé wọ́n ní kò wọ́n ní sáyẹn jẹ́ ètè bá tí yóò jọ wà lórí orúkọ wọn àbúrò ẹ̀ kan sì ń béèrè mi tóun náà lọ́kọ tó fèlè ó ń béèrè lọ́wọ́ mi pé wọ́n ní ẹ̀gbọ́n òní lé síbì kan a ní àwọn kọ̀mpútà bìdá nílẹ̀ o a dẹ̀ tí wọ́n ní bàjá sọ̀tún pásánà wọn tó tún tọ́jú sọ̀rọ̀ bàbá tó tọ́jú sáwọn èèyàn tó jẹ́ pé àdẹ̀jọ́jọ́ ṣé ní àjọ kó náà jẹ́ ànájọ́ kan ni kò lọ sí ìlú òyìnbó rí èmi mo kọ́kọ́ gbé dé ìlú òyìnbó mo ṣe tó wọ́n ní kí n fò kí n nìṣó mo gbogbo ẹ̀ sílẹ̀ fọlọ́run àwọn èèyàn àgbà nǹkan mi màmá ni mo fìfísẹ̀ fún ọlọ́run kí ni bàbá yẹn ò lè ní ṣé mo kàn tó wò náà ni pé ṣé mo kí wọ́n lọ máa bá jà mo wà láyé ńgbà tá àti ẹ̀jà tèmi àti bàbá ò jà dividend ọmọ mi àti tìkan tí mo rà tán tún rà fún ọmọ kan tí bàbá yẹn bọ̀bọ̀ yẹn ti bí síta tẹ́lẹ̀ tó ti bí tẹ́lẹ̀ Banji bàbá ló ń gbà tó máa ń nànà mí bínú bàbá máa kàn sọ pé iye iye mi wọ́n ti gbé dividend rẹ̀ wá máa sọ níjẹ̀bú wọ́n gbé dividend kí wọ́n gbé kinní kan wá tẹ̀ra fún kinní òun ti gba wọ́n ti san sí àkáǹtì òun nà ṣé mo ní kàn mo wá àbí mo sọ of recent gan tí mo kàn rí pé wọn kàn kẹ́ fọmọ mi ni mo ṣe ní pé mo pè gan pé mo fẹ́ gba àwọn mo fẹ́ pè wọ́n fẹ́ béèrè àwọn kan lọ́wọ́ wọn mo tún fi sílẹ̀ fún wọn torí ibi tí mo ń lọ́jù yẹn lọ àwọn èèyàn máa sọ pé ẹ torí kó má bàa kú o kó má bàa ṣe kíní kan kò sẹ́ni tó lè pa mí torí mi ìpààyàn mi ì lè pọmọ lọ́mọ kò sẹ́ni tó lè pọmọ mi kò sẹ́ni tó bá tiẹ̀ rò lọ́kùn lásán tí kún inú ẹ̀ máa kádú kò lè káṣù torí mi ìpààyàn mi ò lè lu ìvò mi ì ṣe burúkú iṣẹ́ tọ́lọ́run dẹ̀ ràn mí ni ọlọ́run mọ̀ ìpó dẹ̀ lè kó tó gbé fún mi kò dẹ̀ sí nǹkan tó lè fọ́ bí mo sọ̀rọ̀ bó bá sọ̀rọ̀ ó máa kú bó sọ̀rọ̀ o máa kú èmi ò rẹ̀ ní kúkú oníkùmí rẹ̀ ní kú lọ́mọdé so gbé wọn tẹ̀ ti pọ́ǹtì di ọba tó wà lẹ́sẹ̀ gbọ́ ẹ̀yin ìjọba nàìjíríà tẹ̀sẹ̀sẹ̀ dé báyìí ẹ má bínú sá o wọ́n ti point finger dẹ̀ rí pé lójúkorojú náà àwọn tó kọ́kọ́ bẹ̀rẹ̀ wọ́n sọ wọ́n ní omi tí wọ́n fún wọn tó jẹ́ pé ìgbà tíjọba ìgò tí dé wọ́n lòun ló pa á wọ́n lòun ló ṣe kinní kan fún ṣé omi yẹn ló pa níjọ́ tó lọ kọrin omi yẹn ṣé òun ló pa lọ́jọ́ tó lọ kọrin èdè bìfọ́ ọjọ́ yẹn tó dé láti ibi tó ti lọ kọrin tó bá kú so tó gbọ́n tẹ̀ ti pọ́ǹṣe fígà gan pé ìjọba pé NDLA àwọn ló fún lómi mú ẹ gbúdọ̀ sọ tó pa á ẹ má jẹ́ kí torí ẹnìkan ti gbé ẹ pdp ó máa fẹ́ ẹnìkan ṣe dp kò sẹ́ńtìmì lè dárúkọ ó ti yẹ yín tó bá ti kò ń ṣe pé ó jẹun lórí mi o ó ti yẹ tẹ́nìkan bá gbé dp ẹnìkan kó lálẹ́ máa sọ pé o lè pọn ẹnìkan níbi báyìí no be this place no be this social media the whole world is watching this time around kò ṣe united nations everybody the whole nation america o canada o ẹ mọ bí tán ti náà lọ ṣe autopsy ni ẹ mọ gbogbo bí tán ti náà lọ ṣe gbogbo nǹkan ó ti yẹ yín mẹ́ẹ̀ everybody you have nínú ikú Mohbad wọ́n ti dárúkọ Canada ń bẹ totori pé wọ́n tiẹ̀ ti dárúkọ many country you must i must i must, I must know what dẹ̀ tún dárúkọ ìjọba tó wà nílẹ̀ wọ́n sọ ni gbé sílẹ̀ gbé àwọn bàbá yẹn tó ṣe nìkan sílẹ̀ ìyẹn gbogbo ni wọ́n gbúdọ̀ ṣe gbé Baba fẹ́ ojú gbogbo wọn síta nobody must be cover because kókàn lọ jẹ́ pé ẹni tó ń nawọ́ sí gangan ló ṣe tẹ́lẹ̀ mọ́ ṣe máa sọ protest o torí wọ́n ti orí ẹ̀ náà ṣe kọ pótẹ́sì níjọ́ ẹ̀ àwọn tún ti ń lọ síbi tán ti ń bọ̀ wọ́n tún ti ń lọ nìyẹn wọ́n tún ti fẹ́ bẹ̀rẹ̀ ní gbogbo àtọ́mọ́dé ń pótẹ́sì wọ́n máa jalè wọ́n máa bọ gbogbo nǹkan jẹ́ wọ́n máa fi sísẹ̀mù fọ gbogbo ẹ̀ tó fẹ́ attack tó bí wọn nínú tó ṣe kà fún wọn àbí tó bí ni pé wọ́n bá jà wọ́n máa fi sísẹ̀mù fọ gbogbo nǹkan tó bá ní this is what they do for that alone no secret must be covered so Ìyábọ̀ continue to sọ fún wọn pé kó máa faṣọ oògùn bóyá ẹ̀ bá àbílẹ̀ pé oògùn ń kọ́ ni mò ń lò torí ẹ̀ lè ti fẹ́ rányàn kó wá gbénu lé mi àwọn tó ti wá tẹ́lẹ̀ sí ọ̀nà bògùn bí ni ó ti pẹ́ tí pásítọ̀ fúnra rẹ̀ tó ń lògùn pásítọ̀ ṣe ń sọ fún ẹ pásọ délé àbúrò àánú òjò pásọ délé àbúrò àánú òjò ó ti pẹ́ tó ti máa ń lé àwọn ọmọ ọ̀dọ̀ àtọmọ àti àwọn èèyàn lẹ́yìn mi tí àánú òjò ní kó máa ṣe fún mi lára ìjà wọn ni àwọn pásọ̀ kan wà tó jẹ́ pé devilish ni wọ́n àwọn kan dẹ̀ wà tó jẹ́yàn rere ni wọ́n ó ti yé ẹni àǹgù tó bá ti ń ran iṣẹ́ yín wá ẹ mọ̀ pé gbogbo angu yẹn lọ́lọ́run wà ọlọ́run wà lórí igun àgbáyé east west north and south ó wà lókè àti ìsàlẹ̀ ẹni angu tẹ bá gbà wọlé ọlọ́run wà níbẹ̀ lórí ọ̀rọ̀ tèmi àtọmọ mi kò sí nǹkankan tí ẹ máa lè fọ ọlọ́run ṣe àfi tẹ bá lè pa ọlọ́run dànù lẹ máa rí nǹkankan fún mi ṣá dàbí tó bá pé irọ́ ni mò ń pa tí bá ń gbàdúrà tí mo ṣe báyìí tí mo ṣe báyìí tí mo ṣe báyìí nínú ilé torí pé iṣẹ́ tí délé òjò bá ti wá sínú ilé mi agbára tó máa ń lò wá náà ni pé mi ìgbúrọ̀ gbàdúrà aládùúrà dẹ̀lẹ̀ mi mi ìdẹ̀ránṣẹ́ pé pé come come and visit me mi ò sọ bẹ́ẹ̀ fún torí ẹ̀gbọ́n ẹ̀ ti fi ọdún pípẹ́ dè mí mọ́lẹ̀ ọpẹ́lọpẹ́ àdúrà dẹ̀ ló gbà mí sílẹ̀ first day tí wọ́n fogun jà mí torí ẹ̀ mo ṣe jáde lánàá tó bá ṣe dáadáa fún mi ìbá kékeré báyìí mi nígbàgbé ẹ̀ nígbà tó bá le èmi náà máa wà ń bẹ̀ fún ẹ òun ni mo ṣe sọ with authority pé a bàbá tí wọ́n ń pè ní Olúkọ̀yà yẹn is my father but kò lè kò lè kò lè embrace me, ṣé ti sọ fún yín he will never embrace me in public in lójú àwọn yẹn kò lè embrace me because gbogbo àwọn tí mo sọ̀rọ̀ nípa wọn ó máa dàbí pé wọ́n support me to do what to engage some people to say the truth he will never and I will never be angry for that but I know reason why because wọ́n ti fi ogun mi jà wọ́n rí it's a living it's a living ogun yìí wọ́n ti fi ogun mi jà wọ́n rí is uh, a living i'm a living witness and it's also a living witness ìgbà tí wọ́n kọ lẹ́tà si wọn si wọ́n ń petition wọn lórí ọ̀rọ̀ mi pé kó lé mi kúrò ní ṣọ́ọ̀ṣì ẹ̀ nígbà yẹn ìgbà thirty years ago pé kó lé mi kúrò ní ṣọ́ọ̀ṣì wọn kẹ́ mọ̀ bí mo ṣe máa géré tí mo máa ní jáńjálá mi ti sọ̀rọ̀ àtọ́ yìí nígbà náà lọ́hùn àwọn náà sì ń ṣiṣẹ́ ìjọba bọ̀ wọ́n gbogbo àtọ́ ń ṣiṣẹ́ wọ́n ní ṣọ́ọ̀ṣì náà wọ́n yìí ṣe jẹ́ ìjọba wọ́n ti ní kán lé mi kó ṣọ́ọ̀ṣì wọn tí àwọn náà wá bẹ̀rẹ̀ sí ànáwòsí pé wọ́n fẹ́ rí ẹni tán fẹ́ lé tán ní kán lé kúrò ṣọ́ọ̀ṣì níjọ́ tí mo máa yọjú sí wọn wọ́n níṣẹ́ ẹ̀yin ni is it you that their petition mean they are fighting me because of you I thought one old woman like that her elderly person come here. and he pray for me wọ́n dẹ̀ ní kí n lọ fún deliverance Pastor Abraham ni deliverance minister wọn mo dẹ̀ lọ deliverance yẹn three days tí mo bẹ̀rẹ̀ ọjọ́ kẹta tí mo bẹ̀rẹ̀ deliverance mo rí ejò ńlá kì í ṣe ejò python wọ́n dẹ̀ gé ejò yẹn sí mẹ́ta ẹ̀jẹ̀ wá chu chu chu. túútúútú mo dẹ̀ ṣe gbà tán bí mo ṣe bí mo ṣe lálàá yẹn tán tí wọ́n ti bàjẹ́ wọ́n kan ọwọ́ yẹn kan sọ fún wọ́n kàn jí mi báyìí ẹlẹ́ẹ̀kejì mo ṣe wà nínú kinní yẹn wọ́n fi aṣọ kan wọ̀ mí bíi wedding gown ó wá jẹ́ black black àti òrùka wọ́n bọ́ kúrò lára mi wọ́n ṣí ojú gbogbo tán fi bòmí lójú wọ́n ṣí kúrò wọ́n yọ òrùka burúkú yẹn kúrò lọ́wọ́ mi wedding ring spiritual wedding meanwhile àánú òjò olóhùn fẹ́ fẹ́ mi kì í ṣèmi nìkan ló sọ bẹ́ẹ̀ fún àtó wọ́n tó fifty to sọ fún nígbà yẹn gbogbo sisi tó bá wà ní church ló máa promise ní different way ó dẹ̀ máa gba picture wọn ó dẹ̀ gba picture tèmi ẹ̀yin mọ̀ bí wọ́n ti gbé lọ tán ti ní wọ́n marry ẹ̀ spiritually tó dẹ̀ pé wọ́n máa lo dímọ̀ ati àgbẹ̀rún láti máa control ayé ẹ̀ wọ́n máa nírọ́ ni mo pa ṣe bẹ́ẹ̀ ni yóò tí kú àwọn kan dẹ̀ máa máa support ẹ̀ Tori ẹ̀ kan bá sọ̀rọ̀ èèyàn fún mi tó bá jẹ́ tòótọ́ ni màá sọ pé tòótọ́ ni wọ́n fogun mi ja Olúkọ̀yà torí ẹ̀ mo ṣe so lánàá kì í ṣe pé wọ́n máa fún mi lọ́wọ́ àbí wọ́n máa embrace mi níta gbangba wọ́n lè embrace mi torí gbogbo àwọn pásọ̀ tí mo sọ̀rọ̀ wọn yàn àti àánú òdò ọ̀rẹ́ ni wọ́n wọ́n lè embrace mi láéláé but wọ́n ti fi ogun mi jà wọ́n rí so if I stood for him anytime there's problem in in the Christendom I stood for him because he has stood it's time for me then wọ́n lé mi o wọ́n ní let me mi wọ́n let me. mi gbà ẹ̀ wọ́n lé mi wọ́n sọ fún wọn kàn lé mi ní ṣọ́ọ̀ṣì kúndọ́ máa ní kàn máa léyàn kó nínú ìjọ fún téèyàn bá ní ẹ̀mí èṣù ṣèbí inú ìjọ náà ṣe ní kàn máa lé ẹ̀mí èṣù jáde kí náà máa ní kàn lé mi fún ní ìgbà tó ń lò mí tán tó gbowó mi tán tí wọ́n wá ní ṣọ́ọ̀ṣì tí wọ́n lé àánú òjò kúrò ní ṣọ́ọ̀ṣì story tẹ́mi bá sọ federal story ni mo sọ kì í ṣe story ọmọ kékeré náà wọ́n lé àánú òjò kúrò ní ṣọ́ọ̀ṣì ní CAC nígbà tí CAC ń jà wọ́n lè kúrò lébùté mẹ́ta nítorí pé ó lọ gba youth officer lọ́wọ́ àwọn terim àmì lọ́wọ́ àwọn osem no forum CS wà mẹ́ta ń forum osem terim terim lébùté mẹ́ta wà níbi tí àwọn bàbá kí lorúkọ ẹ̀ àwọn ọ̀nà ogoro wà ń kó when i'm telling story mo sọ story ni mo sọ kì í ṣe nǹkan tó tó to tó yìí dín and ọlọ́run dẹ̀ gbé mi dìde ni kì í ṣe pé by mistake tó bá jẹ́ background mi ni mi ò ní dé gbogbo nǹkan tí mo dé àbí gbogbo nǹkan problem tí mo lọ láìbọ̀ mo dúpẹ́ fọlọ́run ìjà tọ́lọ́run jà fún mi kò ń ṣe ìjà ọmọ kékeré ìjà ọlọ́run fúnra rẹ̀ ló lò mí ó dẹ̀ ń jà fún mi and i believe it will continue wọ́n ní kó lé mi ní ṣọ́ọ̀ṣì yẹn kò lé mi onínàbà wà nìkan tó sọ fún mi gbà yẹn because ọmọ àmọ nǹkan tó ń ti sọ pé àwọn eléyìí tó ń bá ti dìdegun síyàn wọ́n mọ nǹkan tí ẹni yẹn máa go through láyé wọ́n ní kí lọ ṣe dìlímọ àwọn ní kí lọ gbà nínú àwẹ̀ àdàdúrà mo ṣe parí àwẹ̀ àdàdúrà kan ni ni wọ́n tún sọ fún pé kí n lọ wọ̀ nínú àwẹ̀ àdàdúrà mo kọ́kọ́ ń gbọ́n bùjọ but I don't have choice to go but the etí mo gbà ní ọjọ́ yẹn gbogbo nǹkan tí nǹkan méjì ni wọ́n ṣe ni mo nǹkan lóríṣiríṣi nǹkan ni mo rí python ńlá ọlọ́run python yẹn ni ò tí ì rírí ó máa fẹ̀ tó lọ serious bus ó wá gùn bẹ́ẹ̀ yẹn ó dàbí train python yẹn dàbí train python yẹn ó dàbí train wọ́n gé sí mẹ́ta wọ́n wá ní kí n wẹ̀yìn mi wò ìdámà ẹ̀ nínú ìran mi ẹ̀bí ń ṣe parí àdúrà ní aago méjìlá mo tún sùn díẹ̀ nígbà tó tún di one every one hour ni mo ń gbàdúrà títí dòru bí mo tún ṣe sùn díẹ̀ bí mo ṣe wà nínú trance yẹn kò ju twenty minutes wọ́n fi gbogbo kiri yẹn wọ̀n mi wọ́n ṣe ní kí n wẹ̀yìn mi nìyẹn bí mo ṣe wẹ̀yìn mi mo pariwo And the voice of God was telling me that I destroy them before I show it to you. What of if I show you before I destroy it? That Ogula toba tó bá gun orí èèyàn á gbé mi tó bá wọnú ẹ̀ tó bá lanu tiẹ̀ ma máa gbẹ́ níyẹn mi ta ni tí ẹ̀ máa gorí ẹ̀ ogun kan sọ o ta ni odò ńláńlá tó tóbi ta ló máa gbé mi tó máa lè sọ̀rọ̀ tó máa tún lè mí mọ́ ọlọ́run ló gbà mí kí n ṣe èèyàn but àwọn gan jẹ́ living witness torí wọ́n petition wọn rí so ma ni wọ́n mọ̀ bí mo ṣe sọ̀rọ̀ wọ́n ma ni wọ́n story mi he can never embrace me Me or any other thing nípa wọn jù bẹ́ẹ̀ lọ jù pé ká gbàdúrà ìgbà tí mo bá dẹ̀ sọ pé mi ma lówó láti wọnú mọ́tò ó ma ní kí atọ́ba tẹ́lẹ̀ tó jẹ́ pa wọn ń gbà yẹn lára pa wọn wọ́n ma ní kó fún mi lówó kó má fún mi lówó wọn náà late wọ́n dẹ̀ ní kí n fi mọ́tò bàbá Olúkọ̀yà Dr Olúkọ̀yà ẹ̀pẹ́ branch àwọn èèyàn máa ń wò tó ń pé mo ní nọ́pà wọn láìláì ló wà ń gbà yẹn mo ní lọ́wọ́ wọn ò dẹ̀ mọ́ pé mi ò kì í ṣèké so lẹ́ni ẹgbọ́n ti máa ń sọ kì í ṣe pé mo wá familiarity o mi ò wá familiarity gbogbo àwọn èèyàn tí ọlọ́run gbé wá sí iwájú mi ṣùgbọ́n tí bá dúró tì wọ́n nígbà náà ó possible káwọn èèyàn míì tó jẹ́ evil lẹ́gbẹ̀ẹ́ wọn kan ti kan ti ridicule mi because nínú ìjọ náà àwọn èèyàn ìṣú wà ń bẹ̀ don't believe that everybody in the church is a spirit feeble or is a good person ẹlòmíín gbé aṣọ ìṣùwọ̀ tó ń fẹ́ lọ tẹ́ gbogbo tóun náà máa darapọ̀ mọ́ dọjọ́ sunday sunday kódà ó lè constant nínú ṣọ́ọ̀ṣì so if you are a baby tó jẹ́ onígbàgbọ́ kékeré lẹ́ máa wí pé báwo lè lè ṣe jẹ́yàn burúkú i don't believe in you ní àbáyé èèyàn jẹ́ ni o ni wọ́n bá fẹ́ pull èèyàn down i no dey pull èèyàn down we living with olùkọ́ bàbá rẹ olùkọ́ yà yẹn ẹ lọ bèrè dáadáa but he can, no, he can never embrace me because people will be thinking that he's part of the people àwọn story míì tí mo sọ pé wọ́n yáwó lọ́wọ́ wọn ṣe wọ́n máa rò bóyá ṣe dẹnìkan sọ fún mi nobody told me o i mean ẹ̀yàn sọ fún mi àwọn tó wá lèmi náà wọn kúkú mọ̀ pé máa di blogger náà wọ́n máa tọ ọ̀rọ̀ gbogbo àti àrùn òjò ti fẹ́ tó bá mú ẹ báyìí wọ́n máa fojú ẹ̀ gbolẹ̀ ní o ò ní jẹ́ nǹkan mọ́ bíbélì ní ẹ wá sọ́dọ̀ mo gbẹ̀yìn tí ẹ ń ṣiṣẹ́ tẹ́ ń ṣiṣẹ́ táyé dẹ̀rù wọlé lórí ó láì jàgà mi rọrùn what type of life is that so anyway tó bá wà ní ṣọ́ọ̀ṣì tó bá ti wà mí kan tó bá yẹ pé olọ́kọ tẹ́lẹ̀ tọkọ kú tó bá ń ṣe tí gbogbo wọn bàjẹ́ kúrò ń bẹ́ tó lọ sókè tó ń lọ sẹ́yìn kúrò ń sáyìn ni example ọlọ́run fẹ́ àwọn ẹni so part of things mo fi ṣe ti bàbá olúkọ̀yà mo fi sọ ọ́ lánàá tí òun bá ṣe dáadáa fún mi lọ́jọ́ kan máa sọ mi ò kí ń pa irọ́ i don't lie àbúrò mi is part of ó ń ṣe minister lára àwọn branches wọn kọ̀ọ̀kan káàkiri lẹ́kọ̀ọ́ èmi mo gbé wọn débẹ̀ màmá mi ti lọ bẹ̀rí gbogbo church ti bá lọ tẹ́lẹ̀ ni màmá mi máa tẹ̀lé mi báyìí ṣé mo pé mo sọ fún yín pé nígbà tí wọ́n fẹ́ gbé wọn lọ sí sinagogue náà jọ yẹn tó ń bá àyàntí mi pé mo pé kọ́ wọn lọ sára èmi náà tẹ̀lé wọn lọ because ńgbà yẹn ọlọ́run ti fi wọ̀n mí náà pé kọ́ má sọ wọ́n dìdàkudà mọ́ mi lọ́wọ́ mo mọ̀ pé àwọn èèyàn máa ń wà process ó ti yé but quite unfortunately no problem mo dúpẹ́ fọlọ́run so gbogbo ẹni tó bá ti fẹ́ larí mọ́ lọ́rùn kẹ́ ẹ wo orí orí ẹ wo tẹ̀sí orí yín dáadáa o tẹ́ bá fẹ́ larí má pàtà ayérayé torí tẹ́ bá kò sẹ́ni tó larí má pàtà tí orí ẹ̀ ò ní fọ́ o má larí mú ọmọ ọlọ́run má larí ọmọ ọlọ́run tó tọ́ ni mi tó ní ọ̀ràn tí wọ́n fi àjẹmí mo jáde wọ́n fi àjẹmí mo dúró ọmọ yẹ̀yà tí wọ́n ti fi jẹ mí ni from one problem to the other from one problem to the other from one tí ọlọ́run ò bá ṣe ìyẹn fún mi gbà yẹn ìyẹn ni ọlọ́run fi ìkọ́kọ́ tí jẹ́ kí n ṣe ogun gan pé mo tún wá lọ́kọ mo tún wá bímọ because ọmọ abili pé mo ti bímọ mi tí màá rí gbà kí tó wá máa bímọ láti ní ti ní pẹ̀lú ọkùnrin kan tó serious you understand me so to bá ti fẹ́ wo ogun ayé mi kó tó di pé mi fúnra mi mọ̀ lọ́lọ́run ti parí ẹ̀ o ẹ jẹ́ kémi ṣe nǹkan tọ́lọ́run bá rán mi ṣe ti gbọ́ ṣe mọ̀ pé gbogbo nǹkan tí mo ń ṣe níbàá kò sówó ń bẹ̀ ẹ̀yin náà lè dúró kò dẹ̀ sẹ́ni tó bá ti fi ogun kan jà mí ẹ má bà ẹkọ́nọ́mì ìlú tẹ́ bá wà jẹ́ ẹ má fara ní ìlú tẹ bá wà torí ẹni tó bá ti ń fara ní mi ibi tó bá ń gbé ara máa níbẹ̀ o ó máa kó bá àwọn èèyàn tó bá súnmọ́ má fara ní mi mi ń fara nìyàn ọ̀rọ̀ tí mo ń sọ ń sin ìmọ̀ bàbá Mohbad àwọn èèyàn ti káṣà dáadáa lórí ọ̀rọ̀ Mohbad àwọn èèyàn sanwó àtàwọn tó yọ ẹ̀ fún àtẹ̀dọ̀ wọ́n sanwó káṣì wọ́n má bàa tú fún àwọn blọ́gà kan bọ́ tèmi wọn máa fẹ́ má fún àwọn afojú ẹ̀ gbolẹ̀ ni kí mi ò gbowó lórí ẹ̀ṣẹ̀ rẹ̀ pé mo ń sọ tòótọ́ ó ti yẹ yín mi ò gbowó lórí ẹ̀ mo dẹ̀ tún gbàdúrà ara àwọn sáyẹn máa fi dán ọmọ ọlọ́run ọmọ ọlọ́run tó tọ́ ni mi tó yan sí. tí Ìyábọ̀ Òjó tó bá fẹ́ jà go and meet Ọládẹ̀jọ béèrè lọ́wọ́ ẹ̀ pé woman yẹn sọ báyìí báyìí kí ló dé ẹ má máa fly kiri orí Facebook ẹ má máa lo connection ìdí tẹ́ bá ti ní tẹ́lẹ̀ ẹ má lo connection ìdí lórí mi o kẹ́nìbọ̀dì má kẹ́ má bà ní ẹ má bà ní cancer of the uterus ẹ má lo kẹ́nìbọ̀dì má lo cancer kó má lo pussy connection lórí mi kó má bà ní cancer of the uterus ọkùnrin tó bá lo cancer tó bá lo connection pé dig ló fẹ́ máa fi lo connection lórí mi gbogbo bọ́ọ̀lù méjèèjì ló máa bàjẹ́ pẹ̀lú agbára ọlọ́run máa da kòkòrò síbẹ̀ o. verse twenty, Isaiah five, verse twenty. woe to those who call evil good this year wọ́n ní woe to those who call evil good and good evil who put darkness for light and light for darkness, <laughs> who put bitter for sweet and sweet for bitter. Everything must not be changed. Everything must go right. When you see black, call it black. Any sin you cover, they come back to tell you you are the one that commit the sin. Any evil you cover, those people who are who criminal, I mean criminal who are smarter than you let me put it this way telling you that you want to pity they will tell you come back to you that you are the one that do, do that so the boy that died Mohbad in the in the tó ti kú one ló ti one wọ́n ní ọrùn move that time yẹn that time yẹn ẹ́ eh? wọ́n ló ti kú ọrùn ẹ̀ dẹ̀ move nínú mọ́tò ní gbogbo ìgbà yẹn kò sẹ́jẹ̀ nínú mọ́tò abẹ́ rí ẹ̀jẹ̀ kankan nínú mọ́tò ọwọ́ Mohbad tẹ rí nínú mọ́tò níjọ́ yẹn rí ẹ̀jẹ̀ nínú mọ́tò yẹn ṣe rí stain of any blood wọ́n wá dé inú ilé wọ́n ní ẹ̀jẹ̀ ṣàn àbí àyà Mohbad tẹ rí níjọ́ yẹn ṣe rí mark láyà Mohbad ṣe rí mark ní àyà Mohbad nínú mọ́tò tán ti announce ipò ti kú ṣe rí mark ń bẹ̀ ṣe rí mark ní àyà Mohbad ìgbà tí wọ́n wá fẹ́ lọ sin Mohbad tí wọ́n wá bá nínú ilé wọ́n ti rí pé wọ́n ti yọ ẹ̀jẹ̀ wá ti wà ní àpá ti wà láyà nínú mọ́tò tí wọ́n ti ànáàsì ikú Mohbad ṣe rí àpá láyà ẹ̀ àbí àyà ẹ̀kọ́ ni wọ́n àyà ẹ̀ àyà ẹ̀ àti ojú ẹ̀kọ́ ni wọ́n gbé kámẹ́rà sí àtọ́rùn ẹ̀ tí wọ́n rí ọrùn ẹ̀tọ́rùn yẹn mú ṣe rí àpá ń bẹ̀ báwo ni àpá ṣe wá débẹ̀ nígbà tó dénú ilé kò tí ì kú ńgbà tán yọ wọ́n kò lọ fún lábẹ́ àbí wọ́n ṣe nǹkan kan fún wọ́n yọ kinní ọmọ yẹn wọ́n pa wọ́n wá ní ẹ ó wọṣọ ẹ ó ṣe kíní kan ó ṣe kíní ìyẹn kọ́ la fẹ́ sọ a fẹ́ sọ̀rọ̀ aṣọ ẹni tí ọba fẹ́ kí ó lọ sẹ́wọ̀n ẹ don't talk about aṣọ now we want to send her of killing because there is a lot of a lot of killing happen in Nigeria a lot of people use power a lot of authority use power also but every time I'm not saying Emma binu bínú bàbá mi Abọ́lá Ahmed Tinubu. I'm not saying anybody sent you. But everything tó bá ti ṣe tí ò bá dáa. President yẹn kó tó di president náà máa dárúkọ. Etí ọ̀mọ́wọ́ èló máa ló ṣe. Etí ọ̀mọ́wọ́ tọmọ ẹwà èló máa ló ṣe. Etí ọ̀mọ́wọ́ máa ló ṣe. For this, we want to say no to this. We say no to killing. Say no to terrorists. Say no to batting. In society. After all, ngbà tí a wà ní bíbá, mo sọ fún wọn mo tún béèrè lẹ́ǹkan sí ẹjọ́ ẹ má bínú ṣé nígbà nígbà kan wà náà sí ikú Mohbad nínú mọ́tò ṣé ẹ̀jẹ̀ wà lára ẹ̀ ṣé àpá wà láyà ẹ̀ ṣé àpá ò sí níbẹ̀ nígbà kan máa lọ sí ṣé nígbà tí ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ lára ẹ̀ ṣé ẹ̀jẹ̀ nínú mọ́tò tó ti ànáàsì pókú kí lẹ̀jẹ̀ ṣe kúnú lé àbúrò bá ya Mohbad gẹ̀dẹ̀rẹ̀ ó ti sọ̀rọ̀ tán kí gbogbo wọn tó mo lẹ̀jẹ̀ ṣe kúnú lé gbogbo wọn wá dìde torí pé ẹni yẹn àwọn tó ń support ẹ̀ kódà kì í ṣe APC mi sọ gbogbo mi mi ìjẹ́ sọ pé party kì í ṣe party a sọ̀rọ̀ party this time around because of this nínú mọ́tò ẹ lọ wò dáadáa tán ti ànáàsì pé Mohbad kú tọrùn ẹ ti yí tó ṣe ṣàpàwà ẹrẹ́jẹ̀ nu mọ́tò yẹn ṣe ẹrẹ́ àpáláyà ẹ̀ ṣé ńgbà tó wá kú wọn wá ní ẹ ìgbà tó ń jà ológun láyà ẹ ọbẹ yìí ó ṣe mistake ogun bóyá ó pọ àní bóyá possible but nígbà tó yá látọjọ́ ẹsùn mo ti ń wòran tí mi ò sì sọ̀rọ̀ everything táwọn èèyàn sọ ni mò ń wò Ọlọ́run bẹ́ẹ̀ Ọlọ́run fúnra rẹ̀ ló máa sọ fún mi pé go to this ó ní wo eléyìí ó ní wo kò tí kò tí ẹ tí pẹ́ ọ̀sẹ̀ kan ó ní wo àyà yẹn ṣé ẹ̀jẹ̀ wà ń bẹ́ẹ̀ mo tún lọ wò níbi tí n gba lára àwọn tó ní oníṣẹ́ ìyàwó oníṣẹ́ ẹ̀jẹ̀ wà mẹ́ mo ní kò oníṣẹ́ àpá wà láyé ẹ̀ méjèèjì abẹ́ ẹ̀rọ yàn ẹ̀ níta ẹ̀rí orí ní pìsẹ̀ gan ta àbí nẹ́kẹ́ náà nìkan ló wá abẹ́ ẹ̀rọ ọwọ́ ẹ̀gbọ́n tó gbọ́wọ́ báyìí abẹ́ ẹ̀rọ ọwọ́ Mohbad ṣé ẹ̀rá àpá ní àyà ẹ̀rá àpá lọ́rùn ẹ̀rá àpá níbi kankan àwọn èèyàn máa ṣe báàdì láwùjọ tí ìbá jẹ́ pé àṣírí tú àwọn èèyàn tẹnu mọ́ bàbá mi aṣíwájú Bọ́lá mẹ́tìnú bóyá rí pé mi ń sọ sí mọ́ wọ́n ti parọ́ mọ́ yín dànù torí bẹ́ẹ̀ dáàdì mi àti gbogbo ìjọba orílẹ̀-èdè nàìjíríà ẹja fèsì tútù ọ̀hẹ́s gbogbo èèyàn tó bá kú níjọba yìí wọ́n máa kà sí yín lọ́rùn ni táwọn èèyàn bá ń pààyàn máa kà sí ẹ̀wọ̀n yìí tó bá ń pààyàn máa kà sí yín lọ́rùn wọ́n níjọba yìí ló pa wọn gbogbo àwọn tó kú last time ọrùn àwọn tó lọ ní èṣù ni wọ́n kà sí dáàdì ìyẹn bó ṣe jẹ́ o mo sọ wọn ò lé mi wọn máa fara ni mi for what kí ni mo ṣe táwọn èèyàn ẹ jẹ́ ẹ má dẹ̀ jẹun sọ nǹkan kan fún ẹ má jẹun tọ̀yìn jẹ káwọn celebrate náà kan máa gbọ́ ọkọ̀ lọ́kọ̀ kan tó máa ṣàgídí sí yẹn náà lísì kan tó máa ṣe agídí kan máa ẹyin celebrate àti ẹyin mímọ àwọn ìyá tó máa ń tẹ̀lé yín lẹ́yìn àti bàbá tó máa ń support yín anyway kò sí tó kàn mí torí àwọn yẹn náà kò ń ṣe kò ń ṣe gúrùpù wọn mi ní gúrùpù so kò tẹ́ jẹ́ ká máa ṣe nǹkan wó anybody tó bá ti rí gúrù lọ́dún tó bá pè ń báàdì ẹ wò ó <laughs> mi ló dé o dádì mi <laughs> dádì Ṣadé ẹjọ́ sá ìyá mi ẹ mọ̀ pé mo ti pè yín <laughs> màmá wa Olúrẹ̀mí Tinubu ìyá orílẹ̀-èdè wa ẹjọ́ sá ẹjọ́ máa o. ṣé ńgbà tá a bá jáde ńsìn wọn ṣe báyìí fún mi ní last time tí bá dárúkọ prọfẹsẹ mi ṣé wọn lè dá mi lẹ́bi wọn ò lè dá mi lẹ́bi torí tẹnà wọn ni gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí mi ló ṣẹlẹ̀ ṣé wọn máa dá mi lẹ́bi wọn ò ní dá mi lẹ́bi torí ẹ̀ tó tẹ́ ẹ̀ bá sọ tòótọ́ ń sìn náà kẹ́ ẹ kúkú dúró sórí òtítọ́ tẹ́ bá lọ tán náà máa tún máa ṣe ṣé a ti sọ fún yín àwọn tó pààyàn máa ní ṣé a ti sọ fún yín ìjọba yẹn kò lọ́bẹ̀ lọ́pa yín ni kò tún fún yín lóúnjẹ kò tún ṣe kíríkan kíríkan kíríkan kíríkan gbọ́n mi ò sọ pé oúnjẹ wà mi ìdọ̀sẹ́ pé nìkan ṣìpù o ṣùgbọ́n tó bá wà láyé ẹ̀mí tí ò bá ti kú máa sanjọ́ ṣùgbọ́n tó bá ti ti lọ pa ẹ́ lẹ́yìn tó tún jẹun ṣé o mọ̀ pé kò dáa ẹ jọ̀ọ́ o let there be justice mo dé mo ti òkè ẹnìkan ní ikú burúkú ló máa pa ẹni tó wà lábẹ́ àmì <laughs> ìbọ̀jì sí ọlọ́pàá nàìjíríà kan bá wa ṣiṣẹ́ sí gbogbo wọn tí wọ́n táwọn terrorist sanwó fún tán máa máa tèèyàn kiri wọ́n máa sọ̀rọ̀ wọ́n máa ṣe bíi pé eh, islamic nìkan we are from Ogun State we are ọmọ mi from Ìjẹ̀bú Ẹ̀pẹ́ Ẹ̀pẹ́ Lẹ́kì yẹn bẹ́ẹ̀ ni anybody kò lè màlà yé ọmọ mi ṣe o Lẹ́kì lẹ́pìyà ẹ lọ bèrè bàbá bàbá ẹ̀ sì wà láyé gbogbo àwọn mísà bọ̀dé tó ń ṣe kí ni wọ́n jáde mẹ́ẹ̀ ṣe lọ sí Àbújá gbogbo wọn mo ti dárúkọ àwọn èèyàn kì í ṣe kinní o dé Ẹ̀pẹ́ dé Ìjẹ̀bú Òde Bọ̀wálé Ìjẹ̀bú Òde ṣọtí so ni Adébùkọ́lá yìí o bàbá àti bàbá èmi Ìkàrẹ́ Àkókò ni bàbá mi Ọmọolúkàrẹ́ Àlà ìyá tó bí mi Kogi ló ti wá mo bàbá mi ni kọ́lọ̀ bá mi fọ̀run kẹun ni mo láìkì jọ ndẹ̀ ni ó ṣe dáadáa fún mi dáadáa mo mi hate màmá mi náà mi hate èèyàn mi but bàbá mi Ọmọolúkàrẹ́ ni mi so èèyàn má tẹ̀ má wà ń bẹ́ fún mi no dey get angry àwọn èèyàn tí mo fún lóúnjẹ ní kàrẹ́sẹ́ gbọ́ pé mo drag wọn tí yóò bá ti drag mi tó bá ṣáà ti drag mi tó dẹ̀ ṣe burúkú mi jọ wà ṣe bẹ́ẹ̀ mo fún ẹ nìkan bọ̀ kí n ṣe dáadáa fún ẹ tó kọ́ máa drag àbí kó máa tún ṣèkà fún mi tí ẹ̀yìn tó ṣe dáadáa fún mi mi ní láìkì ẹ̀ mi ní ṣe kankan fún ẹ o ṣùgbọ́n mo máa bẹ ọlọ́run tẹni kálukú hmm, ìyẹn ni bó ṣe jẹ́ o ṣẹ̀rí ń sìn torí fújọ́ mi kó lọ di lọ́la ń sìn kí lọ ní kọ́lọ́n wá ṣàánú fún mi kó tẹ̀ wá lọ gbé káwọn èèyàn á máa invite mi kí mi ì láti ní church kan ní pray ní church because I have a gift prayer yẹn tá a bá pàṣẹ ohun kan láyé tó bá ti jẹ́ nínú ibi tá a wà ọlọ́run máa fìdí ẹ̀ múlẹ̀ lọ́rùn kán wá fi ìyẹn bàmíjẹ́ pé kán worí èèyàn lọ́wọ́ ẹ̀ àwọn òyìnbó òdẹ̀ ni wọ́n wá tún wò pé wọ́n dín mórí pé wọ́n kàn wọ́n photoshop ẹ̀ ni àwọn òyìnbó á máa wò pé wọ́n mà lẹ́ni ti pààyàn rí ìyẹn ni nǹkan tó fẹ́ máa ṣe dádì mi wọ́n ti ṣe fún yín adẹ̀ speak bí o gbogbo èèyàn gbogbo ọ̀rọ̀ tẹ́ mọ́wọ́ kí n bá lè máa rí àtẹ̀ṣọ́ nígbà ni mo pè yín sí ó ti yẹ yín mẹ́yẹn mo sọ̀rọ̀ burúkú o dádì torí pé mo mọ̀ pé àbíyamọ tòótọ́ lẹ́yìn so ẹ̀yin ìjọba nàìjíríà ìjọ bá wa ṣe nǹkan sí igp ọmọ dádì náà nìyí mo dẹ̀ mọ̀ pé oní òdùdọ̀ lọ àní mo fọwọ́ ọlọ́run sọ̀yà fún yín sẹ́ẹ̀ kọ́ má bàa pè yín ní ẹ̀rí gbàtíjọba yẹn ó tún wọ́ọ̀sì jù tẹ́ tí ó bá tiẹ̀ pé kò sówó kọ́ mọ̀ pé corruption àti pípa èèyàn ó dé òpin àti pé àwọn èèyàn kan máa ṣe nǹkan tó wù wọ́n máa bìlí pé wọ́n máa go scoffrey wọ́n máa porúkọ ẹlòmíì bó tiẹ̀ jẹ́ ìlẹ̀ ṣe ní orílẹ̀-èdè nígbà tá a wà báyìí ṣe ti yẹ yín bó jẹ́ yẹn tí security bá ti wà tálàáfíà wa táwọn èèyàn mọ̀ pé wọ́n ò lè pa nǹkan go scoffrey wọ́n máa stop èèyàn gan àti ẹ̀lẹ́ máa lọ ọ́ sì gbóhùn fẹ́ ṣiṣẹ́ o ó ṣiṣẹ́ wọn nílọ láàárọ̀ kán má lè padà sílé kán ti kidnap kán tọpa ayé wọn jẹ́ kán ti sọ pé kán lọ nàwọ́ pa lọ́nà kán yóò nàwọ́ pa tọ́kán gún kán yọ gbogbo ìfun àtẹ̀dọ̀ wọn kúrò. adẹ̀ ń rí lórí tẹ̀fí orí social media yìí náà ní kó tó di Canada ní ká má máa wo ti tiwọn. la rí o a máa rí o tí wọ́n ti ní wọ́n wọ́n kọ̀ńténà mi ìfẹ́sùn kan ń lọ láti Nàìjíríà sí ìlú kan kì í ṣe ní asia country yẹn ni wọ́n ló ń bá bá pàtì èèyàn rẹpẹtẹ làwọn kan ń ṣe iṣẹ́ pàtì èèyàn ní orílẹ̀-èdè nàìjíríà wọ́n kò lọ travel àwọn pàtì ọkùnrin ni wọ́n bá jù mbẹ ọlọ́run gbọ́ inú news ló wà nàìjíríà news náà ló gbé pàtì ọkùnrin ni wọ́n bá jù mbẹ àmọ́ àṣà ọkùnrin wọn o àwọn díẹ̀ ta kù yìí o àwọn díẹ̀ tó kù yìí wọ́n máa há wọn sọ́wọ́ ni ta ló fẹ́ há criminal wọn yẹn sọ́wọ́ ta ló fẹ́ há criminal àwọn criminal sọ́wọ́ ìyẹn bó ṣe jẹ́ ó ní òjẹ́ ń pèrè lẹ́nu tọ́mọ́ aṣọ gbẹ́rẹ́ ọdẹ tán fi mí ò ṣe gbẹ́rẹ́ ọdẹ o ìṣe gbẹ́rẹ́ ọdẹ o ìjọmọ bí bàbá mi ò ṣe nílé ajagun nà nílé bàbá mi wọ́n ṣe jẹ́ pọ̀ bá mẹ́rìndínlógún wọ̀ bẹ̀ àwọn bàbá tèmi ṣọ́ọ̀ṣì ló lọ kí ni orúkọ sọ́ni kí ni orúkọ ìsàmì bàbá mi ṣọ́ọ̀ṣì ló lọ ní agbo nílé bàbá mi tó yẹ pé oríṣiríṣi bẹ́ẹ̀ ni ṣọ́ọ̀ṣì ni bàbá mi lọ kó tó di pé wọ́n wá lọ fà sí ẹgbẹ́kẹ́gbẹ́ kan ẹgbẹ́kẹ́gbẹ́ ìmúdẹ̀ ṣe ẹgbẹ́kẹ́gbẹ́ ló kò pẹ́ kó tó kó wá lọ ṣe ẹgbẹ́ ògbóná àbí gíná ló ń ṣe ló kú kò pẹ́ kó kú chọ́ọ̀chì ló ń lọ lára àwọn tó gbé chọ́ọ̀chì tó gbé ìgbà mímọ́ nìyẹn ẹ torí ọlọ́run o ẹ jọ àwọn gbogbo àwọn tó jókòó sí bíbá tán máa máa rò pé àwọn sẹlẹbírẹ́tì wọn lè sọ̀rọ̀ fún wọn ẹ̀ẹ́dọ́ má ti ṣẹ̀ ẹ́ gbúdọ̀ dákẹ́ ni tó bá sọ̀rọ̀ àmọ́ apá ẹ̀ má èèyàn tẹ èèyàn that should be stop torí mo kọ́kọ́ pe nàìjíríà gọọmenti tó wá máa pe ìjọba àgbáyé ní síkẹ́ tó máa tẹjú máa wọn wa ṣé mo pé tí bá ti bẹ̀rẹ̀ oúnjẹ ó bẹ bá yé àwọn nàìjíríà jẹ ni ó bá yé sẹlẹbírẹ́tì jẹ ni à ń jẹ́ kó dàgbà à ń jẹ́ kó lówó à ń jẹ́ kó ṣe kíní kan ṣé nǹkan tó ń ṣe fún nàìjíríà yẹn wọ́n máa sọ pé wọ́n ń pùlù àwọn èèyàn náà ṣé gòsì ló ń ṣe wọ́n àwọn ikú tó mọ àwọn nǹkan tó ṣẹlẹ̀ ṣé gòsì ni gòsì. àwọn ẹgbà tán ti yọ orúkọ ẹnìyẹn kúrò bẹ́ẹ̀ sí Ìyábọ̀ Òjó ni gist lọ́ba kìíní yẹn ó ṣe mí bíi pé ẹni tó ní péèjì yẹn wà ní police station ìyẹn ti bí tí mo rí yẹn kò propose láti jẹta tí wọ́n ti ṣe ara fún mi sí so by what I look at things tí bá ti wo nǹkan tí bá wo nǹkan báyìí ma I can tell you ìgbà tí mo sọ pé gist lọ́ba kò ń ṣòun ló wà ní àwọn tó ń mú ìkí ṣòun so torí ọ̀rọ̀ tó bá sọ pé ọ̀rọ̀ tó bá ti sọ tó jẹ́ ọ̀rọ̀ tó tick I know mo ní mo gbé lọ́gbà ọlọ́pàá mo gbé lọ́gbà ọlọ́pàá kí ṣe rọ̀nà ọ̀hún And whatever I learn, I don't forget it. I use it as a sample. This is as a sample. Come, káwọn èèyàn come? kán believe máa bìlí pé àwọn ní wọn kàn máa ṣe money. mọ́yàn ni in fact wọ́n tún halẹ̀ mọ́ gọ́ọ̀mẹ̀ntì nàìjíríà one, halẹ̀ more president Bọ́lá Ahmed Tinubu náà I'm waiting. <laughs> ordinary people they wọ́n halẹ̀ wọ́n máa halẹ̀ wọ́n dẹ̀ máa wò pé ah, mi ìfẹ́ kí ìyá ìlú yẹn tú mi ìfẹ́ káyé àwọn èèyàn báyìí kọ́ má bàa sọ pé ìdí kan wọ́n má tó máa halẹ̀ àwọn kírímínà máa ń halẹ̀ mọ́yàn kírímínà nàìjíríà àwọn ní ẹ máa rí pé wọ́n àwọn ló má máa bèrè fún just i mean ló má máa bèrè fún àwọn nǹkan míì gbà mí máa sọ pé you know wọ́n máa halẹ̀ wàá máa wí pé lẹ́mi jọ́sì lẹ́mi don't bow for the devil it's time for the enemy just ọjọ́ kan má fọkọ mi lálàmú ọjọ́ kan ló máa ń bẹ̀rẹ̀ ọjọ́ kan ló máa ń bẹ̀rẹ̀ bó jẹ́ crime yìí ni kó tiẹ̀ mọ̀ pé yes enough is enough of bullshit kí ló dé táwọn èèyàn bá ṣe fraud wọn á nawọ́ sí níjọ́ yẹn náà bó ṣe fẹ́ lẹ́rù dẹ́rù lórí nìyẹn kí ló dé gan me i'm forgiving people i'm forgiving people but people you forgive they don't forgive themselves and they don't relent no retreat no surrender no mercy. one Nigeria no state better than other states wọ́n kàn lè túnṣe tí gómìnà bẹ́ẹ̀ bá dára bí wí Lagos state ń sìn kàn máa túbẹ̀ ṣe ìyẹn mà ní ibẹ̀ yẹn dá o kò ṣe kàn máa sọ pé ní gbogbo Nàìjíríà Lagos state yẹn gbogbo àwọn tó bá ti gbé Lagos state yẹn àwọn nìkan ni ó dáa jù ní gbogbo Nàìjíríà nù hmm, ìlú yẹn ló dáa kì í ṣe pé àwọn gbogbo ọkọ̀ tó yẹ tí wọ́n ń sàn kí a máa bìrì pé wá látèkìtì o kò ń ṣèyàn o kò tó ẹ̀ tó bá ti a bá pa ẹ gbé o a bá ṣe é léṣe àṣe é léṣe gbé o tábà bá yé ẹ̀jẹ̀ àkànbá jẹ́gbé ni o ànegéèkì tó máa lọ nísìn gọ́vnà Lagos State àti deputy wọn gbogbo ilẹ̀ èkó tó máa ti ń ta o torí lọ́rọ̀ ọ̀rọ̀ Nàìjíríà mo ṣe iṣẹ́ torí gbogbo ọ̀rọ̀ lílẹ̀ bẹ̀rẹ̀ náà ti tàtàn débi kéètù I have a percentage I have I must not work for fun because people who don't work who don't even give any advice who don't even mo ṣe iṣẹ́ àwọn ọ̀rọ̀ míì tí mo ti ṣe tó ti benefit mo dẹ̀ tí mo dẹ̀ ti ń ṣe Say no to all this killing. It's a things I have rights on um, some things also. You bó ṣe jẹ́. Òbí a máa kọ lódodo. Owó tí àwọn tí bàbá olùkọ́ ẹ̀ máa ní kan fún mi gbà yẹn kì í ṣe púpọ̀. Léni mo stand wọn wọn ọ̀bẹ mi níṣẹ́. Mi ní kan fún mi kan But I stand for him. Nobody can drag him anyhow. Ní ti bá mú mọ̀ tí mo mọ̀ mo dẹ̀ sọ nípa wọn yẹn so tẹnu bá jẹ nínú ojú máa tì ẹ̀pẹ́ náà kẹ̀dẹ̀rẹ́ ọmọ mi ṣe mọ̀ that little girl have suffer and àwọn èèyàn dẹ̀ ń ṣèṣekúṣe ṣìkà fáwọn èèyàn that little girl dey suffer my daughter ah what a what a wicked world anyway ìyẹn bó ṣe jẹ́ Bad for now ẹ ṣé o gbogbo ẹ̀yin tẹ́ wò mí tẹ́ kọmẹǹtì ẹ ṣé ẹ̀yin tẹ́ jẹyàn rí ẹ ṣé ẹ̀yin ìjọba tẹ́ wò mí ẹ ṣé sà ẹ ṣé ma God bless you sir ẹ ní gbọ́mọ sí wa ní ṣẹ́kù orílẹ̀-èdè nàìjíríà yóò dára o orílẹ̀-èdè mẹ́ta mo fẹ́ máa gbàdúrà fún àti ara mi orílẹ̀-èdè mẹ́ta yẹn tó bá dẹ̀ ti fẹ́ kí àlàáfíà ó ní gbàdúrà fún àlàáfíà Jerusalem yẹn ẹni tó bá ti fẹ́ yóò ṣèríire mo ń gbàdúrà fún orílẹ̀-èdè mẹ́tẹ̀ẹ̀ta Nigeria America and Canada you know why America if America gave me visa to come to America from America to Canada here if I don't get American visa then I won't be here in Canada Yes. So it's my stepping stone. And I eat and I drink the water and the I spend money of America when I was in America. The Americans don't do bad to me. If people want to do bad to people, they always use people that are from your people. You understand me? And I don't treat people country by people, what people, personal people do to me. Okay, so God bless America, God bless Nigeria, God bless Canada. But you know what? Let us say no to killing and let us say no to terrorists. God bless you. Thank you so much. Love you. Sama. If the case is being treated, that aṣọ ògbẹ́rẹ́ ogun yẹn ogun is being treated, then I will come back and be preaching my gospel and be praying my prayer. Ẹni tó bá gbé ogun torí èmi ò ní sin ọlọ́run pẹ̀lú mámúnì kí n máa wọ gbẹ́rẹ́ aṣọ god god forbid kí n tí wọ́n máa preach gospel mo tẹ́ wo èmi ń preach wọ́n ní ọ̀tọ̀ ẹ̀mí mímọ́ wọ́n dẹ̀ máa barúkọ mi jẹ́ because some pastors also they can be behind it i know some fake people because they believe they have talked about it yeah they also operating on this facebook i know there was a time tí wọ́n gbé ọ̀rọ̀ yẹn wá fún mi tí mo dẹ̀ mọ̀ pé wọ́n gbé ọ̀rọ̀ àánú òjò wọ́n gbé lọ fún esabod yeah wọ́n gbé lọ fún Esabod wọ́n gbé lọ fún many people yẹ́n dẹ̀ mọ̀ pé Esabod ní a lot of crowd also àwọn ọmọ burúkú wọ̀nyẹn is she their leader bye for now.